ṣokolo tó bá máa já sẹ́wó kú ṣòlóṣo slay mama no be big diamond yẹn. afẹ́fẹ́ ti fẹ́ àti rí díẹ̀díẹ̀ kúrọ̀ níyì ọmọ ẹ̀tẹ́ ló ń wá òtítọ́ kòrò sàn jùlọ lọ slay mama no be big diamond yẹn. ọlẹ́bí bó ti sọ̀kú ọmú ẹjọ́ ọmọ rìn kiri bí ọba lè rìn dé yọ ọ́ bẹ́mi náà déédéé. Ni bolo timbo. lọ sí ẹkùnlé mo lọ sí ọ̀dọ̀ àkànkẹ́ mo lọ gba ìwé. àkànkẹ́ ewèrè ewo ọ̀rọ̀ ọ̀dọ̀ àkànkẹ́ àbò rìnrìn àrè lọ. sí ìwé tí mo lè fi kọsẹ̀ ní kíláàsì wọ́n wò pé kí n lọ bá kó yá mi níwèé tiẹ̀ kí mi kà torí a máa ṣe exam ní next week. kọ́yọ̀ oníwèé tiẹ̀ kó lè kà sọ́sọ́ pé ìràwé fún ọ̀hún ọ̀ràwé fún ọ ni gbogbo tí mò ń sọ̀nà ẹ̀ rà fún mi. bó o bá sọ nǹkan kan fún mi lákòókò tí mo bá dán ló o ti sọ fún mi tó gbà márùn ni àbọ̀ ti sọ fún mi tó gbà mẹ́wàá. ẹ̀rà fún mi náà ni mo ṣe wò pé kí n lọ gbà lọ́wọ́ àkànkẹ́ kí n ka nǹkan tí mo fẹ́ kọ́ ní ọ̀la lè yé mi. lò fi wá lọ látàárọ̀ ilé àkànkẹ́ ló ti wá jẹun ibi ìwé ló ti jẹun. olórí burúkú tó sì bí ọmọ bẹ́ẹ̀ nìkan ta ló fẹ́ fi wàhálà pa. má bínú ṣé ẹ ti nà án kídìí obo ni. ẹjọ́ torí ọ̀nà ẹjẹ́ má bínú má bínú. ta ni ọ̀nà olóòsì tí ọ̀nà ń bẹ láàárẹ̀. ọ̀nà àdúrà yóò wá wà láì ní í sí. mo wá ṣe wá yà yìí ṣé bí bàbá ni mi ò ní níbo ni ìyájọ́ wá wà náà nísìn ọmọ wa dárò báyìí bàbá mi ò fún ayé wo gan mo wá wá báyìí ẹbí wa ní kàwé ni. Thank you. bá sí náà gbogbo nǹkan tí ọba mú ẹ̀tẹ̀ wá èmi ọ̀fẹ́ akitipe ọkọ̀ yìí ni òsì paradise nítorí máa bẹ́ẹ̀ ṣe mẹ̀sẹ̀ o mo fi ní kọ́ mọ́ ọmọ palẹ̀ mọ́ kí gbogbo ẹ̀ ní ti o. sáyẹn náà kì í náà ló kún bẹ́ẹ̀. olùsí fẹsẹ̀ ọ̀rọ̀ sí arìnrìn àkìtì ẹ. sáyẹn náà kí n wẹ́ díẹ̀ kí n ó kí n ó mú kí ni gbogbo wàhálà tó. ẹtí ìjókòó tí wàá yẹ kí n ó mú. ẹbí tèmi wá ni. ṣé ọmọ pé ti jazz board ṣe fowó mọ́. lọ́nà wo. ọmọ yìí bò ti sọ pé ó wà lórí omi o hmm. èmi ó sì ṣàlàyé fún ọ da kò sóko bá fẹ́ lórí omi náà kò tí yẹ kó dé fúnra ẹ̀ nínú rẹ̀ pọ̀ ni èmi ò jòwó èmi ò èmi ò yí ti ìsárira ìwọ ní kí wọ́n wá dé dashboard wa kí ọ̀rọ̀ kọ́ kí sọ parí kọ́nà kọ̀ọ̀kan kọ́ rẹ̀ lọ. Ah! bẹ́ẹ̀ bá ti kí ló kẹ́ láti bẹ́ẹ̀. ẹ máa tẹ máa ṣe lọ dúró kó ní àdúrà dúró kọ́ máa wò má. Ah! wọ́n ṣe kọ́kọ́ bí mọ́tò yìí náà ẹ wo lọ iṣẹ́ lọ lára. iṣẹ́ wèrè wo ló lọ lára mọ́tò ilé ẹ̀wọ̀n mọ́tò kan ti gbogbo mọ́tò kan ti fẹ́ bàjẹ́ fún mi ẹ̀ lè pé iṣẹ́ lọ lára mọ́tò irú iṣẹ́ lọ lọ. mama take care. easy take it easy. ìwọ náà mọ nǹkan tí mọ́tò yìí before kan tó send ẹ̀ sí wa ó mọ̀ gbà tó ó mọ̀ kó pẹ́lẹ̀. àbí. now ó tún dórí omi náà ó mọ iye days tó lò kó tó di pa clear ẹ̀ mọ́tò. omi oníyọ̀. ní tó ṣẹlẹ̀ ẹ̀ ń sìn ni pé bàbá báwo lọ̀rọ̀ mọ́tò yìí. ẹ wo èmi ò lè sọ̀rọ̀ o bàbá sínà ẹbí léèrè torí pé òun ni ò tí ì dèsí arìnrìn àkìmọ́kọ́wẹ́ẹ̀dì ẹ̀ ọmọ yìí mo ti pè mí jazzboard ní sọ̀rọ̀ tọ̀dọ̀ tèmi ọlọ́run ti ti sẹ́gun rẹ̀ ó lóun ti rà kásà gbà báyìí ó ti gbé sẹ́yìn búùtù láti amẹ́ríkà ó ló ti wà lórí omi kí nǹkan gbà lọ́sẹ̀ tí ń bọ̀ kí n sì dé mọ́ kí n gbé sí béèbó ṣeṣe wá. ṣé ayé gbogbo tí sọ náà kémi kàn gbìnà jo ohun tó kún bẹ́ẹ̀ ni kí ṣe parí kẹ́mọ ẹgbẹ́ mọ́tò lọ. ẹ sọ ti wá jó sọ ti jó. aloko sórí ẹ kúrú ni sọ ti bàlá sọ ẹ lọ́dọ̀ kí ni tí mo gbogbo lọ́sẹ̀ ìsìtáwọn pípín ṣe ẹ́ kí ni sọ gbogbo ló ń sẹ́yìn sí ìwọ ló fún wọn lọ́ọ̀sọ̀ náà ó sọ pé eh, kíní kan kìnìkan wọ́n gbé mọ́tò wá ó ti bàjẹ́ ó ti ṣe gbá tó bá bàjẹ́ kí ni iṣẹ́ tiwọn iṣẹ́ tiwọn kọ́ ni kọ́kọ́ ṣe ni. bàbá ṣe ń gbọ́ ṣe é bó ṣe da ogun blame yẹn lé mi lórí bàbá ẹ má yẹ kó di mi sparks yìí o ah. tí mo bá àsìlẹ̀ kan mi ò mi ò nọ́mbà bẹ ṣé wo mi o eh, eh, ẹ má yẹ kó di mi sparks yìí o kí ni gbogbo túnbẹ̀ lẹ́sìn kí ni gbogbo túnbẹ̀ lẹ́sìn òun ra stand yìí náà. akins calm down okay baba ìgbà wo lẹ máa parí mọ́tò yìí ìgbà wo ló fẹ́ ṣe tọ̀dọ̀ ti tọ̀dọ̀. ìgbò lọ́dọ̀ parí. ìgbò ni wo ṣe tọ̀dọ̀ tiẹ̀. ẹwẹ yẹn mọ láti mítìn àwọn àfọyín. ẹ má ṣẹ̀ṣẹ̀ ṣe mítìn ẹ má ṣẹ̀ṣẹ̀ sọ fún mi Benz ni mọ́tò yìí mẹ́ Benz ni ṣèbàdúrà ọkọ táwọn èèyàn ń ṣe láti ra Benz ni. bàbá ẹ lọ bèrè ìtànà kẹ́ ẹ máa dúró ọkọ táwọn èèyàn ń ṣe láti ra Benz ẹ fẹ́ bá jàbí ìròyìn ògùn bẹ́ẹ̀ sí rẹ. ẹ wo bí ekisi ekisi ẹ wo ẹ bá jẹ ọlọ́pàá yanjú ẹ bàbá sílẹ̀ ìrọ̀ ọlọ́pàá o kò ní wá workshop fún two days o kò ní wá o. ìgbà wo yẹn máa parí mọ́tò yìí. ẹ wo bí ẹ fún wa two weeks tó bá di ọ̀sẹ̀ méjì ẹ yóò ti parí ọjà ó ti dé lórí omi. two two weeks. two ekins má wọrí kó tó di two weeks yẹn máa fi sójà gbé ọlọ́pàá gan máa fi gbé yín eh, eh, eh, máa fi òyìn ẹ̀yin ẹ̀yin ẹ̀yin stupid people yìí. Ah, ah. òótọ́ ni yín ọ̀pọ̀ wọ́n sì yára ah, o sọ́gbọ́n tán sọmọ́rọ̀ madam ètè ẹ̀yọ̀kú òun ọ̀rọ̀ ni ti sọ́jà tẹ̀lé kù wa ọlọ́run ní ìjọ la ti sọ́jà lọ tá a fi rí yanjú tó ẹ rí ẹni tí sọ́jà bá nà tí ó bá nà ní ọjọ́ kan ọdún mẹ́wàá làwọn màlẹ́kọ̀ yọnu ọjọ́ tí ó lò láyé. ṣọ sọ́jà sì máa wá gbé yín mọ́tò yìí. oṣù sọ̀rọ̀ ojú ẹ̀ bọ́lẹ̀ òun ó sì kí ló dé tọ̀ka lè bí wèrè ọgbà thirty thousand lọ́wọ́ mi. twenty mi. ṣé gbogbo owó lọ́wọ́ rẹ̀. gbogbo owó lọ́wọ́ mi. ọ̀ sọ fún mi gbogbo owó lọ́wọ́ rẹ̀. wọ́n náà jẹ́ mi gbogbo thirty lọ́wọ́ rẹ̀ ó sì máa sọ pé olùwó lọ o fi twenty twenty five thousand o fún láìsọ ń bára. wọ́n náà ẹ̀yin dẹ̀ bá nàìjíríà jẹ́ o fún bribe two thousand ó ti pọ̀ jù. a bribe kọ́ lè mi fún owó jazz board ni mo ti fi seventy eight thousand kù ìwọ ọmọ ibi tí wo ti yọ tiẹ̀ síbi thirty thousand gbogbo balance tiẹ̀ kù. nígbà máa gbé àwọn ọlọ́wọ́ sọ́jà bá gbé ọ̀dà bá kiri o tó fojú ẹ̀jẹ̀ jẹ̀rẹ̀ mọ́ òun yóò máa wòrùn báyìí ni tẹ́jú ẹ̀ lòrùn ó fìràn tẹ́jú ẹ̀ lòrùn ó fìràn. ìmí ọ̀parí rẹ̀ ìmí ọ̀parí ẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ níbo lọ lábẹ́ family meeting tó láṣẹ lórí ọ̀rọ̀. gẹ́gẹ́ bíi tí mo sọ pọ̀ mọ́ sí i kò ká ló ń bàjẹ́ kò ní ṣiṣẹ́ o. ọmọ pé ńgbà tó ti mọ mi ọmọ pé ń gbọ́ kó mo sì rà dúró lórí bí mo ṣe wà ní n wàhálà kankan kí ló wá ṣẹlẹ̀ kí n kí n da mẹ́ta mo bá rọmọ bẹ̀rẹ̀ ah mo bá tẹ̀ sóòbínú sómi ọ̀dà sí ọlá ló bá ní rárá mo gbá bọ́ọ̀lẹ̀ mo bá tún jáde nígbà wo tó jáde mo bá tún rí ah, bari mi ń lọ lọ́ọ̀kan bá wa jáde máa tẹ̀lé mi ní ara àbò ni ọ kí lọ wá lára àgànà lọ́dọ̀ mi ní àyè lọ́ba ní èmi ń kọ́ pé wọ́n lé òun lé ni táyọ̀ lé ní àwọn èèyàn wọn ó lérú ọmọ dáadáa báyìí ní olè ìkàmọ́ ni ó wà làbájókòó lọ́ba ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ bó ṣe á ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́mọdé àdáràn ìlú ìkọjá yìí mi a sì lè pọ̀rọ̀ lówè kọ́ máa lọ láàárọ̀ ní lọ́jọ́ máa mú bọ̀ lọ́dọ̀ pé bá ń wádìí kí n mọ̀ sẹ́ni tí mo lè mọ̀ ọ́dọ̀ àbí kọ́ máa bá tiẹ̀ lọ kí n rọra fún ní tí bá fún tí ó jẹ kọ́ máa lọ́nà rẹ̀ ni mo ní àbílẹ̀ léèrè ẹja àbúfá léèrè. ìfọ̀ gbọ́ àbùkù lókun ara ilé adó ìrìnmi lódò ẹ̀wọ̀n kékeré tí méjì erin fọwọ́ bá ti rí ní ẹwí. Ah, olódùmarè bá ilé ọgbó tètè àtètè níran ókọ rẹ ti o ókọ rẹ ti jẹ́ mọ̀rẹ́ni kejì ìfọ̀ gbọ́ ilẹ̀ ọgbọ́n fúfú àtẹ̀rẹ̀ káyé bá bá ti rí ni ẹ o. Hmm. Eh, ìyá wa hmm? ifá ní ebi ní ọ̀pá ní kásíngbẹ́rẹ́ inú akasubamba lóògùn rẹ̀ dífáfúnre gbẹ̀yìn tí ṣèyí ọ̀sẹ̀ tù á ajé ni wọ́n ní lọ́la ta lọ́mọ̀ ta lọ́mẹ̀yìn wà mí lọ́la ò ta lọ́mọ̀ ire gbogbo ni wọ́n ní lọ́la ta lọ́mọ̀ ta lọ́mẹ̀yìn wà mí lọ́la ò ta lọ́mọ̀ ìyá wa hmm? ire ni ọgbẹ́ èèyàn ọ̀rọ̀ mẹ́ mọ̀rẹ́ni kejì ẹ mú ọdọ ifá rẹ fọre ǹjẹ́ ń gbọ́ ìyá wa ifá rẹ fọre àmọ́ nǹkan kan tó kàn kù káàtó níbi ifá rẹ̀ tó bá ti tó ẹni tí ó lọkọ tó fẹ́ tí ó mọkọ wálé ìyá wa ẹ̀yin lẹ bí àìsí ti tẹ̀lé òṣèlú oníkìní fáńtà abádábá sí ọkọ tí ó mú mi ifo jẹ́mi náà wà lórí òkè pẹ̀lú gbàdán lọ ẹ mọ̀kọ rẹ̀ tí ó fẹ́ débi. ṣé yọ wà lọ́dọ̀ mi tí lọ ilé ọkọ. ìyá wa ẹ fi ṣe mọ́rẹ́ ní kejì gẹ́gẹ́ bí ọkọ rẹ̀ ẹjọ́ wà lọ́dọ̀ yìí. kò sì sí nǹkan kan tí ó ṣe. tó ń gbà fa ti péré ni ǹjẹ́ àgbọ̀ ìyá wa ẹ ti ń tẹ̀lé ohun mọ̀lẹ́ ti pẹ́ bẹ́ẹ̀ kìí sí ìrúni lójú ló wáwó ó tó rúni bọ̀ ó ti dé nínú ìyá wa. mo dúpẹ́ o ṣe ń bàbá rẹ pọ̀pọ̀ o ṣe ọ̀yà ọ̀yà ìyá o ṣe tí mo fẹ́ bá ti lọ́mọ àti ìlú ọ̀yà. Bàbá sí ọ̀. Ṣé o sí? Dókò dókò dókò dókò. Ìwọ ọmọ ṣe wá rí wá rí. Mẹ́wàá kan ṣẹlẹ̀ bí ṣe mo ṣe ń bọ̀ yìí. Ẹ̀gbọ́n ẹ̀wò mọ́jà gbàsìkò pàápàá ni kò ṣe ọmọ kan ló gbé mọ́tò wá bá mi. Mo ṣe bá sí báyẹ̀ gírípàdì sàrísàrí náà tó já mo gbé fàgbẹ̀dẹ̀ apárisẹ́ tẹ mo wà ó ní ohun pẹ́pẹ́ fúru òun ọ̀fọ̀kọ̀ ṣiṣẹ́ lọ náà tó ń bá padà dé lóhun tó wàá fún un lówó ah èmi fẹ́ lówó ọmọ àwọn mẹ́ta mẹ́ta tá à ń dáwó fún wákàtí méjì lókù wọ́n tẹ́tẹ́ nìsín tí wọ́n wàá béèrè owó lọ́wọ́ mi ibo wà ní kí n yà sí àfi kí n sáré wádọ̀ rẹ̀ bó ṣe bá wọn wá sí ìdí ẹ gbogbo iye kí n tó bá bẹ́ẹ̀ lè kọ́kọ́ fún èmi náà kí n lọ yanjú ọ̀rọ̀ owó yìí tí bá wá dé lálẹ́ ń wà fún olówó padà fàkàtì sáré bá wọlé bá èyí tó bá wà bá ń kó kíákíákíá kí n tiẹ̀ kọ́kọ́ yanjú àwọn yẹn tó bá wá kówó dé rọ̀lẹ́ ń bá dé lálẹ́ ń wà kówó fún ọ mọ́jọ pé dákun Yasina. n gbọ́dọ̀ dọ̀rọ̀ lówó dé nìsín ẹ̀bùn abami orin tí ayé ọ̀gá yìí tẹ́ gbélé mi lórí ńkọ́ kí ni èrè tèmi kí ni ọ̀jẹ̀rẹ̀ tèmi ń bẹ̀. tèsí náà ìyá tèsí ló ṣe ń ṣe báyìí ewu lóore ń tè ibi tá a wọnú ilé tá a fẹ́ ibà ni kò mọ ọ̀rọ̀ lọ kò bọ ọkùnrin kò bọ fọbọ kò bọ gbálẹ̀ ní kí wàá lọ ọmọ pọ̀ àgbà bíi kúkú ni ìwọ náà ló sì wá èmi lọ kọ ẹ ìwọ ìyàwó mi ìwọ bá bọ ọmọ èmi bá bọ ọmọ ìwọ ìyá ọmọ. tó o ti wá jèrè kódà ó ti fèrè jẹ kọ fìtì ẹni akàngbá gbẹgbẹ bí ọmọ ọ̀dọ̀ kọmọ bọ gbígbá kọmọ bọ gbàgbà kọmọ bọ tún léṣe ńlá gbà fún yín mo rò tiẹ̀. mo ní sẹ́ńjì díẹ̀ kan lọ́wọ́ hmm. ẹgbẹ́ lọ wò kì í ṣe pé owó náà ń yà. jáde wá wò jáde wá wò jáde wá wò kò ní yá tó bá dára kò ní yá. ẹ̀ ń dúró náà ìbínú dúró dúró dúró ẹ̀ bó ni wọ́n ṣe mọ̀ tó fi sọ̀yàwó ìyáálé rẹ̀ di fàdéyí olóró tó fi di pé ní gbóògùn sẹ́nu ọ̀nà ilé. ẹ bó rè lọ́wọ́ wọn. ẹ wá gbà mí yasina yasina oògùn kọ́ tọwọ́ rẹ ni níbo ló ti rí. ìwọ ni mo ti rọ́ọ̀gùn. ewu ni yìí tó ṣe òṣù oògùn kọ́ lọ́wọ́ rẹ yìí ìbínú ọwọ́ rẹ ló gbé wá tó tọ. èmi ló kú o tún ti mú oògùn mọ́rọ̀ rẹ. ṣé wàá sinna bàbá sinna o ṣèṣùrù lórí ọ̀rọ̀ yìí ẹ wo jẹ́ àlà ọ̀rọ̀ yìí o ẹ là lọ̀rọ̀ tá a bá là kò níye wa jẹ́ à ṣèwádìí lẹ́nu òbídùn bó ṣe fẹ́ sọ̀yàwó ìyáálé rẹ̀ di fàdéyí olóró tó ní ló fògùn sẹ́nu ọ̀nà ìyá sí náà bóòlù kù sí lọ́wọ́ tiẹ̀ náà tó ń gbé ijó. kí ló fẹ́ mọ abílẹ̀ rẹ̀ ogun nínú rẹ̀ ṣé dákun sọ ọjà bá tọ́jú sọ́mọ̀ ni ó gbé bọ́lọ́dún ogun ọjà sí náà bíta ṣé wọ́n kọ́ ló gbóògùn lọ yìí tó àbá sí ogun ogun sílẹ̀ jẹ́ ọwọ́ rẹ̀ ibidùn ibidùn ẹnu ọ̀nà yàrá yóò ti bá mi. bẹ́ẹ̀ni ìwọ sọ fún mi wọ́n wọ́n wọ́n mi lọ́la oh! wọ́n láti òní lọ mọ̀jẹ̀ ọmọ nù lẹ́yìn mọ̀jẹ̀ lé ọmọ nù lẹ́yìn baba sinna ma ti tilẹ̀kùn ah! eh, eh, ìyá sinna nígbà wo náà wà ń tẹ́wọ́ pẹ́kẹ́pẹ́kẹ́ ah! ṣé bó oògùn rè lọ́wọ́ rẹ yìí. <laughs> Oh! ẹ wo ọmọkọ tó ní o ọmọ pé béèyàn fi ọlọ́run bí ànábì bàbá sínú òní sílẹ̀kùn àti pé ọlọ́run àjò èèyàn rú fi ẹnu gún ráìsì bíi ni tó ti wá abẹ́jọ́ ńlẹ̀ báyìí fọ́ọ̀mù mọ̀ pé ọba ìdìbò yí ọ̀la inú rí ó ti rọ wọn o nígbà wá sí dọ̀la inú rí ó ti rọ. bàbá ìṣe ti sẹ́ lọ́la tó ṣe fún ọ pé kọ̀dá nígbà wọn mú ti àkùrọ̀ mọ́ ní tako ni olúwa làmì làwọn o. ẹdí bọ́rọ̀ náà ṣe yí nìyẹn ṣé ẹni tó yẹ pé kò wọ ẹ̀yìn rẹ̀ wò pé tó bá fẹ́ lọ kí fọ́dún gan owó ọkọ̀ lásán kò ní fún ẹ kó fi wọ mọ́tò wálé ó fẹsẹ̀ rìn ni ṣé òun wá lọ wá aṣoríire tó wá jẹ físà amẹ́ríkà tó wá sọ pé wàá lọ béèrè owó tíkẹ́ẹ̀tì lọ́wọ́ rẹ̀ ṣé yóò dá lóhùn. lánàá ṣe rí gbogbo nǹkan tó bá wà láàrin yín àti ọba mi ẹ jẹ́ ká gbà pé àárín yín ló mọ̀ mi ò lè máa wá jìyà ẹ̀ ìyá ẹ̀ tí mo jẹ láti kékeré ó ti tó ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ń sọ̀rọ̀ pé wọ́n ara aṣọ ọdún fẹ́ mọ ọmọ fẹ́ sanwó ìṣúkọ̀ àbí kan ibi tí mo fẹ́ ti lọ sóríire ni mo bá dé mo lè ti bá débì kan kọ́kọ́ assist pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ ló bá tán ẹ má wọrí mo máa lọ bá wọn ṣé báwọn lọ bí mi tí n bá débẹ̀ táwọn gan máa gbọ́ bí tàbá dé tọmọ kan tó wà lẹ̀ wọn ò ní sọ báwọn ò ní àsìtì náà. tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn. nǹkan tí mo fẹ́ kọ́. mi ti gbà wọn tó wà ní ẹsẹ̀ ìlẹ̀kùn tàbí tàbí tìra wá sí. ọ̀rọ̀ ọmọ gbàngbà kọ́ lélẹ́yìí bí tàbá dé ìṣẹ́ ẹ wo tí n bá ṣojú látọ́ máa láwọn làwọn bí mi pé àwọn bàbá mi mi ì ní tọ́pọ̀ àwọn bàbá mi mọ́ o ẹ lọ́mọ yẹn o pé ẹ̀dọ̀ ẹ̀fẹ́ra yín mọ́ ẹ̀kú lọ́dọ̀ ara yín ìyẹn o mí ì pé wọn ò kì í sábà mi mọ́ o ṣe ti mọ̀ sìn so ẹ jẹ́ káwọn náà kópa tó yẹ kán kó nísìn tí n bá dé mẹkáníìkì ọ̀ṣọ́gbọ̀n lọ́la ibi tó ti ṣe mọ́tò tó bá ní kíní kan kan máa pariwo gba àwọn kòlíìgì tó wà ń bẹ àwọn mẹkáníìkì kù wọn bá wà dásin tó wà lẹ́yìn hmm. wọn ah, wọn ṣe tó bá wọn ṣe ni wọn ṣe láwọn ò ní ràn tó fẹ́ lọ sí ilé wa ẹ o tí n bá rówó mọ́tò lénìí ẹ tó bá di àárọ̀ la fọ́ọ̀sì láàárọ̀ la màá dé bẹ̀ bá wọn. àbájáde yìí nàbí yà ta ni kó wá jẹun tó mú ni lọ́wọ́ wọ́n sún mi títí wọ́n sún mi kọ̀ǹgìrì. Daddy think twice before you take the action. lọ́dọ̀ yasa ayé dìkọ́ lọ gba nǹkan tí mo ní ọgbà wa gba orí ìtú plọ́ọ̀gì kọ́ ọgbà bọ̀ ẹ n wo bí kọ́ wa gba ọ́ìlì náà bọ̀ kìí ṣe tó wà máa ṣeré káàkiri o mọ̀ pẹ́ o kọ́ gba ọ́ìlì náà bọ̀. àbúrò ah, ni. mo wà dáadáa owó ráìsì mi mo wá gbà. owó ráìsì.

ẹ kúkú mọ̀ pé èdè ẹnu mi ò kílẹ̀ ẹ má ti agídí òǹdó bọlẹ̀ fún yín hmm. ẹ̀yin gan ẹ̀ ní dúró wò tán hmm. yín gbowó mi. àkùmọ̀ mi láti lóun ṣe é bókun ta ni ah. tí ẹ wá ní ebi mi àti ẹgbẹ́ tí ẹ sọ̀rọ̀ kan ti. Ah, ah. èmi pẹ̀lú kí n jókòó eh. èmi ò jókòó èmi ò bá yí wá bí o owó mi mo wá gbà o owó ráìsì mi mo wá gbà bẹ́ẹ̀ sì fún mi ìkó mi yàn. ó ti lè ti lọ ní kí ni ṣé ó tọ̀ lágídí yẹ̀yẹ́ báyìí. ẹ bá wọn mọ owó o èmi jókòó ẹ bá wọn mọ owó o owó mi ò dákẹ́ ṣe kankan bóò ni àkójọ mẹ́ta ìyá rẹ ńkọ́ ojú ẹ ní ń dán yìí àbí bí omi gírísì bàbá rẹ lójókòó. mákindé bọ́dọ̀ ọjà wèrè kí lè wá sọ́ọ̀bù mi kí lè wá sọ́ọ̀bù mi sọ́ọ̀bù mi ìyá rẹ dògùn lẹ́ni ìwọ tó wá dògùn lẹ́ni sọ́ọ̀bù sẹ́fẹ́ bá tèmi jẹ́ ni ọ̀nà fún ọ̀nà ọ̀run ni ẹ bá bá mi jẹ́ mi fẹ́ rárá mi nígbà orí pé ọ̀rọ̀ mọ̀lẹ́bí wọn sọ síbí wo sì paṣẹ fún jà lọ. èmi ò gbowó mi kí n tó kúrò ní àyè tẹ́ ẹ bá fún lọ́wọ́ yìí kúrò níbí. ẹ fún olówó rẹ tó tiẹ̀ mójú. ilé lọ tó bá mówó rẹ. jójó tẹ jójó tẹ jójó tẹ. ọ̀rọ̀ wọn ò jọ mí lójú ọmọ bíbí inú rẹ̀ lẹ lóde òun àbí sínà kọ́ yìí tó lóun ò fẹ́ rí so tó bá fún lọ́wọ́ ráìsì mi èmi ò kí ṣe sínà ní bó o kórìí ẹ bàjẹ́. ẹ wo sí mówó mi wà fún ọ. tẹ bá fún mi. tí bá gbé àmọ́ ní ọ́ nìyí alamẹ́ntì yóò dàrú ni. ó tún dé lamẹ́ntì rẹ̀ rú sẹ́kọ̀ lẹ́tọ̀ àti béèrè owó rẹ̀ ni tọ́mọ bínú kínní. Ah. ìrẹsì ni ń ta bí bàbá rẹ̀ ṣe máa jẹ́nu ìṣe ẹ̀mẹ́ta ló pé nine sixty ṣe máa jẹ́nu bí ẹni tó bọjọ́ ọkú máa jẹ́nu. ọ̀fẹ́ jókòó ni wọ́n ṣépè fún ọ. ẹ ìwọ ṣe sùúrù pẹ̀lú kínní yìí a ní o ṣe sùúrù ṣe bọ́ ọmọ bíbí inú ẹ ni. ẹ má ṣe báyìí tẹ́yà tí màmú bá tẹ̀yìn tẹ́ bá ń jà pẹ̀lú màmí ṣé èèyàn yẹ kí n máa fi kúnra ẹ̀ mú mi ni ewu ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìwọ ju gbogbo tẹ́ ń bínú lọ jẹ́ ká sọ̀rọ̀ ká sọ tó wà nílẹ̀. ọlọ́wọ́ rẹwọ́ mi ìfẹ́ gbọ́ ọ̀rẹ́ rárá ọ̀tá mi lélẹ́yìí dákun kí ni wà lẹ́mi kí ni wà mí sẹ́mi ìyá ẹ̀ ti bá tèmi jẹ́ ní sọ́kọ́ ọmọ tó wà bá tèmi jẹ́ ṣọ́ọ̀bù ni mọ̀jẹ̀ láì fi rẹ̀ o. gbogbo mọ̀lẹ́ àmọ̀ mọ̀mi láyà o nítorí ní gbòbí o mọ̀ sàn àmọ̀ mọ̀mi láyà tó tó bá ti ń bínú ní ìsìnkú sí tó lè bì wo a lórí ọ̀rọ̀ wo a ó ti yẹ kó tánu ẹ̀. olè tánu mi láyìláyì bó ṣe wà yìí láyìláyì ìbàṣọ tàdé fi kú ni eléyìí. èmi sínà bẹ́ẹ̀ bọ́ sọmọ sínà dínà mo fi hàn. sínà ṣe sùúrù kí ni tí wọ́n gan bá wa inú ló ń bí. American lottery tí mo win àdẹ̀ ti bá débi pé wọ́n ní pé kí n lọ ra tíkẹ́ẹ̀tì báyìí mi dẹ̀ fẹ́ kú dé pé kí ni ẹ máa bọ́ wọn mi lọ́wọ́ owó tíkẹ́ẹ̀tì nìkan ni mò ń wá iye táwọn náà bá dẹ̀ rí kún fún mi káko mọ́ tí màá mi ti rí gbogbo ilé ìjọra wọn ni mo ṣe wá bá wọn. yóò close mọ lọ Amẹ́ríkà bí lọ ti lọlọjẹ eh. yóò close mọ ó rí owó tíkẹ́ẹ̀tì ah. ìgbọ́sọ̀rọ̀ ẹ̀fọ́ wọn ò ní fún ọ físà. wọ́n ti fún un. ibi ọba fi físà sí ikú ọ̀jẹ̀ ni ìgbọ́sọ̀rọ̀ ẹ̀. Ah. Ah wọ́n ti fún mi visa tíkẹ́ẹ̀tì mi. torí balẹ̀lẹ̀ bá tẹ̀lé ojú àbúrò yẹn lè burú ọ̀rọ̀ ẹ̀. sinama re. ẹ mọ̀ mọ̀ pé sinna ni ṣé o fẹ́ kí n máa fún ọ̀tá mi lówó kó fi sórí ni kó wá jẹ gàba lẹ́yìn ọ̀la ìbásọ̀ tá a ti fi kú rèmi mọ̀ sọ bẹ́ẹ̀. ọmọ bíbí inú ẹ ẹ wo sinna ìwọ ló ní bínú sórí inú nísìnyí lọ́wọ́ orí èrè òní lẹ́tì yóò pọ̀ sí i gbogbo ohun tábà gbé ta là á gbé ta bí ṣe ká tọkọ ọlọ́kọ̀ lórí gbáǹbì ọ̀hún rí tíkẹ́ẹ̀tì rà ìwọ máa lọ wọn pè ọ́ wọn pè ọ́ inú ní bí lọ́wọ́ wíwí ń pè ọ́ pẹ̀lẹ́ sínà pẹ̀lẹ́ àmọ́ bàbá sínà ah, kí ló dé tó bú lóhùn gbèsè ayé báyìí ẹ téèyàn bá ti bá dàgbà eré kéèyàn máa ìwọ owó ẹ̀bọlẹ̀ díẹ̀ díẹ̀ ni o ọmọ bíbí inú ẹ ló ní oríire rẹ̀ ò ní bọ́ sí ṣé o mọ̀ pé sísìn náà báyìí lọ Amẹ́ríkà tó dé wọn náà do lóríire nu ètò wa mú kínní ìjẹ̀tọ̀ tó ń lọ lọ́rùn ló ti fẹ́ ká kọ́ìlì tó tún fẹ́ jẹ gbèsè mọ́ gbèsè ṣé bí wọn náà kàn lẹ́ni ta mọ́tò lẹ́gbẹ̀ẹ́ títì lọ́mọ ta ẹ́ńjìnì làálàá kúrò nídìí iṣẹ́ mẹkáníìkì sọ̀rọ̀ pa alẹ́sẹ̀ ní ìdádúgbò. ìgbẹ́dúdẹ tó tún kẹ́kẹ́ ìgbẹ́dúdẹ jáde dákun yín lọ lóye lóye ọjà tó fẹ́ kù ní sọ yọmọ dúmọ́tò lé látọ̀ náà kí ni mo ṣe ibà ẹ̀rọ tó wọ́n ta mọ́tò lóye bò ní lákòókò orí kò ríbu kò rí wájú mi jáde mọ́tò wo ni jù lé fún ọ. oríire táwọn èèyàn mi ń fẹ́ fọmọ wọn tí ò bọ́ sí. ẹyin ní gbà mí ní gbà á sọ tàdé fi kú ni mi àti ẹ. ó ti dáa ẹ wọn á gbọ́ bàbá sí náà tó o bá ti lọ́ọ̀gbọ́ torí tí mo fi ní wọ́n bọ̀ san gbèsè nine sixty owó rẹ̀ sí ni tó o bá ti yá sí tán bíi jára mọ́sẹ́ lónìí kan ọba gbogbo ìṣètò ọba gbà wọlé kó o lè lọ san nine sixty two twenty lèmi jẹ èyí sì lọ san two twenty yìí. nine sixty owó ráìsì lọ́fẹ̀ẹ́ santi tọ́gbà jíjìn one thousand ojú tí ojú tọrẹ rẹ wọ́n lójú òtí o. ìlẹ̀sán o o ti promise pọ̀ san o promise kò before you take your àgbàlá mi làwọn o ẹni ta ni kó wá jẹun tó mú ni lọ́wọ́ wọ́n sún mi títí wọ́n sún mi kọ̀ǹgìrì daddy think twice before you take the action brother think twice oríyàwó kò yálé better think twice Oh before you take your action. Brother, think twice. Irọ́ to my jọ mí o. Daddy, think twice. Before you take the action. Orí ìyàwó up, yálé better think twice oh. Ládé ma, Ládé bọ́ bí o. Mo ní o bá ń pẹ̀gbọ́n rẹ̀. Eh? látàárọ̀ ò sì pé mo fẹ́ bá yín pè wọ́n bọ̀ bẹ́ẹ̀ ṣe ń yọ fóònù lẹ́yìn fi sínú báàgì bẹ́ẹ̀ ṣe ń yọ lẹ́yìn fi sínú báàgì bí ẹni pé mo fẹ́ lo recharge card yín tí n bá dẹ̀ fẹ́ pè mo ní káàdì mo lè fi pè. Hmm, hmm. o ní ìlójọ́ tí ń lò nǹkan tọ́kọ gbogbo ẹ̀ ló gbọ̀n tán lórí kínní tí ò bá ṣe pé ojú tèmi náà ti ṣe bàìbà ó rò pé ìlè pè fúnra mi ni ó dáa bá ń pè. kí lẹ fi save number wọn báyìí. àà ṣẹ̀ṣẹ̀ ń pè ní adé adé ọmọ mi ẹ pẹ̀lẹ́ o màmá adé ṣé mi ò kí ń sọmọ yín àbàgbàdé. mama ò tí lọ ní bá ń tukù ok ó ti rìn. adé ọkọ mi ẹ sọ gbìn ará ògbójò. ẹ̀sà òbí ọ̀rọ̀ wà tí mo fẹ́ bọ́ ọ sọ ni ọ̀rọ̀ wà ni kò burú o ìmọ̀ etí ìpè rẹ o. ẹ̀gbọ́n rẹ̀ fẹ́ bọ́ ọ sọ̀rọ̀. bọ́dá mi látọjọ́ imú ti mí ziyín gan-an ẹ wò next week ni mo padà sí school o mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi package ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń bá mi package ẹ̀ mo trust yín. mo trust mi lẹ́gbọ̀n ọ̀dẹ̀ ẹ ṣe ẹ ṣe ó dáa okay bye bye mo fẹ́ padà sí ẹlú ah! ẹlú wọ́n ti kọ́ ọ̀sẹ̀ ẹ̀ ah! ṣé mi sáré padà sí ṣé ojú ọjọ́ tún ní ìsábà kò dànù ah, ni. kí ni kí máa ṣe ọ̀nà kí máa ṣe ọ̀nà nígbà bá túbọ̀ tún eléta dànù á tẹ̀sẹ̀ lọ fowó rà mí. ọmọ ọdún méje péré lọ báyìí ìtàn ti mú ọwọ́ akọ́ṣẹ́ ràn yìí ṣé kò yẹ lọ rí ó ti pé àdàpé gbèsè ń bálásì èmi ò ní sòwò mi òpònú. ponu. tá a wá ń wí gbogbo a bá lọ́wọ́ ẹ̀ tó ń ṣe ń bolo ti rógùn bolo ti rógùn níbo ni wọ́n gán ti rógùn sọ ọjẹ́ ni. kò rí bẹ́ẹ̀ ló mú ọ̀hún lẹ̀ n kí ó ìbídùn lọ́kẹ́ oògùn màdúrù rẹ lọ́wọ́ ọmọ pínísí tí ò ju ẹgbẹ́ ọmọ rẹ lọ lọ́wọ́ akẹ́ oògùn mọ́ lọ́nìwọ́ náà wà ń tẹ̀lé ó ṣe ń bolo ti róògùn láì ṣe wọ́n ló so oògùn. kíkí kí ni wọ́n lò tó fẹ́ gbọ́. mo ní bó sùn ní ìgbésẹ̀ máa dàgbé mi. ẹ dàbọ̀ tù gbó alògbó ọmọ ọdún méje mo ti mú ọ wá kọ́sẹ́ àyìn ọ̀rọ̀ tí ọ̀kan ní ọmọ yọjú sí. àtùgbò tù oníkádà gbó ẹ̀yìn yá sínà. sórí kọ́lọ̀ wọn bá kọ́rọ̀ nú ni. Ah ó ti wá dá a báyìí. ẹ ọ̀rẹ́. ọ̀tá. ẹ sọ ọ lọ ra páàtì ni. níjọ́ tá a ti ń ra páàtì mọ́tò dákun ṣe ṣàkàtàkàtà máa gbé lọ. èyí rọ èmi náà fẹ́ wò náà pé bọ́ọ̀bà tiẹ̀ lọ ra páàtì kì í ṣe Ghana must go ló gbé lọ mo wò pé ẹ o tiẹ̀ yẹ kọ́ ọ̀ràn ma. èmi ní kébì ó gbẹ́rù ìyàwó rẹ̀ wá bọ́ ṣọ́ọ̀bù bí tó bá lọ lálẹ́ kọ́ lórí ìjà fún ọ ní ìwà mọ̀ pé òun náà ti wà ṣọ́ọ̀bù ẹnu musa gbélé kó gbé òun àti ẹ̀ kó máa gbé òun lọ lé papọ̀ pákátí lọ́ba tán. àtún àti ẹ kíyàwó rẹ ọmọ lọlé lọba tó yẹ lóṣù mẹ́sàn-án káwá bá ń ṣe súnú ọmọ. ẹ wo mi wo mi wo mi bí n bá fẹ́ yàwó kejì kìí ṣe ìyàwó tiẹ̀ ní mi ò lọ fẹ́ yàwó tèmi ní sulọ́kà ni. mo wulẹ̀ wá sulọ́kà káàkiri mọ́ ibi mo lòdì náà kò tí ì bàjẹ́ ẹrù rẹ̀ rí mọ́ ẹgbẹ́ lọ́lẹ́kọ̀ọ́ lọ́mọ lòyókù bọ́ yọ̀ǹdẹ̀ fún ọ. ìlẹ́fẹ́ àlòkù tiẹ̀. kí ló burú nù rẹ̀ Ah, èrò ọmọ kọ ọkọ̀ jóná àtúnkùn bọ́bá tún lé bọ́ọ̀sì ọ̀bùn wọ́n tún rọ́ọ̀sì ẹni tàṣírí tàṣírí tàṣírí ìwò onímọ̀ àbójútó náà èrò ọmọ kọ ebí mi mo lò kú ìwọ náà máa mú lọ. mi ò fẹ́ yàwó sára oh. bí bàbá jogún lè jogún rẹ ìwọ ló ní nǹkan rẹ ọlọ́run pẹ̀tù sí ti mẹ́lẹ̀. èmi kọ́ mo ní ọlọ́run ní pẹ̀tù sí mọ́ mo lọ. ẹ̀yin dúró náà ẹ̀yin bàbá sí náà pẹ̀lú bí mo ṣe bì ọ́ tó náà ṣé o ní gbọ́ òní dáríjì ọmọbìnrin yìí lọ́n sọ. ìní gbà ìní gbọ́ nìkan kọ́ ìní gbà. o ní dáríjì ẹ̀ bọ́ bá rí bẹ́ẹ̀ kò sí wàhálà lọ gbé ẹrù kó gbé sẹ́yìn bùtù. ẹrù ní kọ́kọ́ ẹ gbẹ̀rẹ̀ ẹlẹ́rù náà lọ bẹ́ẹ̀ bọ́ sọ fún ọ. nígbà tí ò wá ṣàìsàn. kò sí tọ́kàn mi ìfẹ́ rò gẹ́gẹ́ ń tọ́kù lọ́sẹ̀. àmọ́ bàbá sínà ìtí ọ̀dà ọ̀dà kò ló kọ méjì nìjẹ́ nígbà wa ń bí ọ ní ìsìn tó tún ní ẹyin kí n máa gbéyà sínà lọ ẹ wò mí ń lọ jálẹ̀ ńlé n kò sì ní kọ́ gbọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ẹ lọ tẹ́mi bá bọ́ sọ́tọ́ wa lẹ́nu mìíràn táwọn mọ̀lẹ́bí ẹ náà bá wá bí ọ tọ́wọ́ bá gbọ́ a jẹ́ pé tí wọ́n bá tún gbéyàwó yín ká wọ́n ó tún ká ni. ìyá ìfẹ́ ní sọ́kùn máa lọ náà wọ́n lọ jọ́ lé ẹ wo ọlọ́run pẹ̀tù sí i sórí gbogbo kan ló ní bàbá rẹ bàbá tẹ́kí ń dáwọn náà orí àkúrú ni wọ́n gbé yasi bàbá lè gbé àbúrò bẹ́ẹ̀ yé ọ ni bàbá lè gbé tí èèbá ṣe ládàá dáa lára oh. lọ́wọ́ yasi náà máa lọ ọdún mọ́tò máa lọ ọdún mọ́tò. ọmọdé náà ọmọdé náà ló ń bọ̀ ọmọdé náà ló ń bọ̀ ọmọdé náà ló ń bọ̀ ọmọdé náà ló ń bọ̀ ọmọdé náà ló ń bọ̀ ọmọdé náà ló ń bọ̀ ọmọdé náà ló ń bọ̀ ọmọdé náà ló ń bọ̀ ọmọdé náà ló ń bọ̀ ọmọdé náà ló ń bọ̀ ọmọdé náà ló ń bọ̀ ọmọdé náà ló Eh, bàbá sínà. ẹ̀gbọ́n sínà. seven fifty tó jẹ mí bá a mú òun mi kí n lè rè pọnú mọ́tò. mi ì tí ì rí owó báyìí tí n bá rí òun ò fún ọ. ẹ eh, owó wo ló wá fẹ́ kí n fún ní ìsìn májọ́ ọmọbìnrin lẹ́yìn lé nìsín so yín fún lówó tí ó fi wọkọ̀ lọ àbí kó sírú Ghana must grow mọ́rí ṣé tó bá pàdé ẹ̀ lọ́nà òun ò ní rò pọ̀ ya wèrè nígbà tí máa sọ fún àsun rẹ̀. kí ló fi ń ṣe yàn èyí ló ń ṣe láti Èkó lọ Àbújá ó ní Buhari wọlé yóò dọ̀ mọ́ rìn kì í kíyàwó tí ọmọ rìn sẹ lọ kọmọ rìn sẹ lọ láìsí kó àsàsìkò àgbàdo tí ọmọ jàgbàdo rìn. kọmọ rìn kí kọkàn mi ní ayé tiẹ̀ nù ah, èmi mọ lẹsẹ̀ tí fi rìn ni ẹ wọ àwọ̀ mi ò lè gbọ́ sílé ti tèmi torí kò sí nǹkan téèyàn lè tó o lè lò kù láyé àlòpani èèyàn ò lè bọ́ọ̀ lò. ẹ dákun ṣe lè jẹ́ mọ̀ntẹ́rù. nígbà tí o wá ṣe mọ̀ntẹ́rù kí ni tó o lò tó sẹ́kù tó da téèyàn bá rà rí. ibẹ̀ ẹ̀ sátà àánú lẹ́yìn rẹ̀. ẹ sátà yà lára eléyìí àwọn ti lò yá sínú pa fún ọ̀dà ṣẹ́ńjì díẹ̀ nù owó mi. o lè tọrọ tọrọ gbà wọ bọ́ọ̀dì bíi yẹn ti kéjà yàtí náà tó máa jọ mí. mo lè ka àwọn ìjọba lónìí o. ìṣèlú máa padà wá lọ. èmi ò ní jogún rẹ ètò olókùn gbogbo kẹtọ bá lò bá àlùpà ni kò sí ìkẹtọ olè lọ sí àlébà kẹtọ. olúwa orí mi má jẹ́ kó pa á mọ́ mi àkùrọ̀ mọ́ ní ta kò ní olúwa dákun láàmì làwọn. Ah, ìwọ ọlọ́run ìwọ mà lọ̀rọ̀ rẹ yé o ah, ṣùgbọ́n ju gbogbo rẹ lọ mo fi ògo fún orúkọ rẹ ah, nígbà tí ìbídùn tó pètèpè o tó lé mi kúrò ní ọkọ mi ah, ṣùgbọ́n ìwọ Ọlọ́run ó wá jẹ́wọ́ ara rẹ ó jẹ́wọ́ ara rẹ ó wá mú mi kúrò ní aginjù ó wá mú mi dàgbà àgbà lọ́wọ́ mi mo wá gbàdúrà o mo bẹ̀ o ibi kan láburú kan ó jẹ́ kó ṣẹlẹ̀ sí ọmọ mi adésínà o ọlọ́run mọ bá ń sọ ọ mọ bá ń sọ ọ ha abẹ́rẹ́ rí nǹkan kádésínà ṣe fún mi ha èmi mo wà nínú ilé báyìí nú ààfin ọba ha ọlọ́run ẹ ṣé o mo dúpẹ́ ọlọ́run mi ẹ ṣé mi o bá ń sọ adésínà o ṣé o. dáhùn ẹ dáhùn. mo ń bọ̀ mo fẹ́ bá wo ètò tútù dáadáa. ẹ káàsán mọ́ mi. ẹ káàsán ẹ káàsán ẹ máa wọlé. àbí ìwọ ni Rádékẹ́. bẹ́ẹ̀ ni mà. Mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ ẹ̀yà ni mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mọ̀ bọ̀. Lọ́kọ̀ bóò ní ìpẹ̀lẹ́ ọkùnrin. Ọlọ́run mo dúpẹ́ o. Ọlọ́run ò ṣe o. Ìdí mo ṣe rí láìsẹ̀ tí ìsọ̀ kankan. Ó tẹ́ mi lọ́rùn. Ọlọ́run ṣe ń tọ́ dáa fún mi. Ọlọ́run ṣe. Kí ni kí n fún ọ? Wọ́n mi mú wa ọ̀tẹ̀. Ó kèké látàárọ̀. Bóyá omi. Omi. Ah! ṣé yes ma. ah good. ó ti you tirẹ̀ látàárọ̀. inú mi ti ṣe wọlé wa. ẹ ṣe gbọ̀ngàn. ọlọ́run jẹ́. ah Dásọ́lá má bínú pé mo dá ọ dúró láti ẹ̀kan. mi ì bínú mi ọ̀rọ̀ tá à ń sọ lórí fóònù ni mo wá bá yín fún ẹni ká kúkú ríra pé kò ń sọ̀rọ̀ rí fóònù ọ̀rọ̀ lé bàbá wa ni ṣe mọ̀ pé ẹ̀ lákàkún kankan mo dẹ̀ ti mọ̀ sí wa yín ọ̀rọ̀ lé bàbá wa yìí ẹ jẹ́ ká mójútó kí gbogbo ẹ̀ máa di rádaràda ṣe mọ̀ pé ọlọ́run ti kẹ́ wa àlọ́bà kan èmi àti yín náà ni ẹ jẹ́ àtúnlé bàbá wa ṣe bí bẹ́ẹ̀ kọ́ á padà dàwó ni o kò ní wúlò fẹ́ nìkankan. Mm bẹ́ẹ̀ ni kí n là kàkún ètò ọ̀rọ̀ lọ sọ ṣùgbọ́n kì í wá ṣe bíi ilé bàbá wa o ó kàn jẹ́ pé hmm, bí mo ṣe ń wò yìí kì í ṣe owó kékeré ló máa ná wa o owó tá a fi ṣe òun náà ni. ẹ wo ọ̀rọ̀ nípa owó yẹn ẹ fi ilẹ̀ wọ́n ti já mi sáwọn developer kan àwọn developer yẹn lá bá wa ṣe wọ́n á ṣètò our taste ni gbàtàn bàbá wa tún ṣe tán a ti máa ṣe agreement iye tí wọ́n máa gbà nígbà tán bá ṣe tán wọ́n á gbàyàn síbẹ̀ àwọn èèyàn yín á san owó tiwọn tí wọ́n bá ti gba owó tiwọn tán wọ́n á dálé wa padà fún wa ó di tiwa láéláé nìyẹn ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ àbúrò mi ò yé yín. inú náà dáa tá a bá ti ní gbalé lọ́wọ́ wa. Hello, baálé mi. Hello? Oh yeah. <laughs> Ẹ̀yin náà lẹ lọ́rọ̀ wá. Ẹ rírí ọ̀rọ̀ Adékẹ́ náà ni. Bo ọmọ dáadáa náà mọ̀ ń wo. Ṣẹ̀rí nǹkan tí mo fẹ́ kẹ́ rí ń pa ìgànlẹ̀ tí lóyún. Um, bí wàá ṣe rí gẹ́lẹ́ lẹ́tí lóyún. Mo fẹ́ ká tètè ṣe gbogbo nǹkan tá a bá ṣe lórí torí fún kí ni tá bá ti pẹ́ lórí mi èsì a máa bá níbẹ̀ o. Ah, eh, tó bá ti fíìpù ẹ láìkẹ́ ẹ̀dẹ̀ wá òkè pẹ̀lú ẹ̀ ah, i'm good to go. ẹ ọmọ ń dà á pọ̀ hmm? àfi bí ìbò jẹ́ pé ó ti tó bí ọdún méjì tá a ti mara wa ìsì ń tọ́jú mi hmm, kó báńkì tó bá ti pè. Hmm. ẹ kò sí ẹ jẹ́ kí n pè yín padà létà ká lè sọ dáadáa. Mm-hmm. ọ̀dà ní màá retí ìpè rẹ. ah mm. eh, adé. ọmọ rẹ ni àwọn ló pè àbí olórí ọ̀rọ̀ adékẹ́hùn náà mo sì ń bá a sọ. ó ti sọ̀rọ̀ ọmọ yẹn fún mi ṣùgbọ́n ó ní àwa yọjú sí mi ẹni tá a sì ń gbéyàwó bọ̀ wá bá lọ́rọ̀ yìí kì í gbé gànà wòran èmi náà retí ẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ tí ẹ ṣe wá ròyìn èyí ah ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yìí ó ti jẹ́ kọ́kàn tèmi gan máa fà sí ọlọ́run á jẹ́ pẹ́ o. ọmọ ń da ọkọ ah hello engineer. mo ń gbọ́ yín mo ń gbọ́ yín. mo sọ fún yín pé mo lọ sọ́dọ̀ ọmọ mi náà. ẹ mo sọ fún yín mo sọ fún yín pé mo lọ sọ́dọ̀ ọmọ mi. ẹ má wọrí màá pè é padà sí i. all right. sorry adike. ma. àdúrà rẹ ọgbà. àmì ma. ah sórí látànà tó o ti dé bíi àfi ìgbẹ́ pé ó ti pẹ́ ká ti mọ́ra wa ṣé o wá rí mọ́ bínú kò wá sí tí ò lè gbà tàbí kó mú kúrò lọ́wọ́ èèyàn tí wọ́n bá ṣàtìrẹ́nu tí bínú wọ́n ṣàṣọ fún un pé sọ́ọ̀rì bí àtẹ̀yìn olóòbò. ẹ ṣe bọ́ mi ó tọ́ ni ẹ̀wọ̀n ah, ń kú mi ni mo sọ fún ogi tó máa bọ̀ lọ́dọ̀ yín o àfi mo yẹ débi tán wọ́n ti bẹ̀rẹ̀ sí ń pè wọ́n ti ń pè wọ́n ti miss mi nìyẹn ah. bọ̀ mo ti jẹ́ kó yé wọn pé ọ̀dọ̀ yẹ ọkọ mi mo lọ sọ yẹ kó lè fún mi ní táìmì àti respect yẹn kó máa wà lọ́dọ̀ yín wo ìyún náà dáa bẹ́ẹ̀ ìyún náà dùn mọ́ mi bẹ́ẹ̀ kí ni ó fi hàn yín abẹ́rẹ́ rẹ lókun ń dinú pé olóyìn bẹ̀rù tó bá sì ti rí bẹ́ẹ̀ ń kó lé sí wa kú nínú nǹkan tí mò ń wá gan-an ẹ àbí òní yọ ìdílé mi dùn bẹ́ẹ̀ tó ti gbọ́ mi báyìí tó bá ti rí wọn sábà. ẹ máa ń pè wọ́n sí pé kó má fi ẹ ṣe mọ́ mi. ó dá bẹ́ẹ̀ gan-an ni ó já sí wípé òun ní tó bá máa jó ṣòkòlò jó ṣòkòlò èwo ni ṣákàlà tó ṣòkòlò ẹgbẹ́ kan sá mi lénìí ó dẹ̀ dùn mí gan ṣe lójú gbà mí tì báyìí tí ó bá ń ṣe bẹ́ẹ̀ ni ṣé ṣé ni yẹn máa sọ̀rọ̀ sí mi ẹni à wọ́n máa máa insult mi lórí lórí nǹkan tí ó tó. ẹ̀lọ́ kí ló ṣẹlẹ̀ gan-an ojú ti ọ̀rẹ́ mi ojú òtí mi ẹni ẹ gangan ni ò lójú tì náà kí ló ṣe nǹkan bá ṣe ó ti bá mi náà kí ló ṣẹlẹ̀ àti last week lẹ́yìn kí n ti sanwó ilé mi ìgbà tí mo dẹ̀ ń pè yín tẹ́ ẹgbẹ́ kan ẹ̀ẹ́dẹ̀ mọ bí mo ṣe rí for for now. má yẹ wọlé ní kẹ́tìkà yẹn dín ṣe ló ṣe ṣe ló bẹ̀rẹ̀ sí pariwo everybody ló mọ nǹkan tó yàn sí ètí tílẹ̀ fi jóná. bọ̀ kí ló ń ṣe máa yẹn gan-an ó dàbí kò mọ tó ṣe o wọn kò ṣẹ̀bi ẹ̀ èmi bìlì pé èmi gangan ni bọ̀bọ̀ yẹn fẹ́ embarrass kì í ṣe wọ̀nà ẹ kò le èmi gan máa jọ lójú màá make sure pé owó ọdún mẹ́ta ni màá sọ sílẹ̀ fún. three years exactly. owó ọdún mẹ́ta. wọ́n ma right now gan ni màá ṣe bí ọmọ. hello hello hello. ta ni yẹn. oh i don't know but mo fi pe network yẹn ò wá. network well. bó ṣe ń wọlé ló ṣe ń sọ. nọ́mbà bàbá ìgànnà ò tí lọ i don't know bá máa jọ ṣàkàlà jọ ṣàkàlà tó bá máa jọ ṣòkòlò jọ ṣòkòlò hello ṣàkàlà tó ṣòkòlò àwọn gbogbo ni wọ́n ti sọ. àwọn service provider yìí ni àdúgbò àmọ́ nọ́mbà wọn bíi one eighty tí wọ́n ti ń pè yàn yẹn. kí ló dé gan-an. àwọn nọ́mbà yẹn ni àwọn tó máa sọ pé tu kíníkan kíníkan kọ́ látún. ẹ ẹ náà ń kọlẹ̀ ọ̀rẹ́ ẹ màá ṣàpè bọ̀bọ̀ yìí i will make sure ìdọ̀tí nìyẹn ah no no no no no no o mọ̀ mí náà you know i will do that. dúró náà sọ̀rọ̀ ìdúró rẹ̀ ń bí ipò tí a fẹ́ mọ ọpọlọ wa kí ni kókó ìdúró rẹ̀ ń bí ipò. eyín aṣọ ọmọ kọ́lẹ̀ yìí ó rí bá mi fọ̀ omi rèé ò rí bá mi pọn kí ni ìdúró orí burúkú ó kọ dúró orí burúkú kalẹ̀ ń bí báyìí látàárọ̀ ni. sẹ́mi àti àjọ fọwọ́ aṣọ lánàá àbá àjọ fàbọ̀ iṣẹ́ ti ẹnì wọ́n ń ṣe iṣẹ́ tèmi náà mò ń ṣe àbí ṣé bí mo ṣe dúró orí rẹ mo dúró sí iṣẹ́ orí burúkú wo ló ń ṣe nínú ọ̀run tó sọ rẹ daṣọ bòde ọ̀run àpáàdì ìwọ̀n ń ṣiṣẹ́ tiẹ̀ ló dúró orí burúkú lémi lórí látàárọ̀ ṣébí géètì lọ ní oṣọ́ tó kọrí síbi géètì tán ní kó oṣọ́ tó bá rí ẹni tó gọ̀jù ẹ ló yẹ kó lọ pa ni. sọ̀rọ̀ pé bí gbogbo inú ilé ìṣètò àti màdàmú àti gbogbo inú ilé pátápátá èmi ni mò ń sọ gbogbo yín. mo ti sọ màdàmú àti ẹ̀hún kú tẹ̀ ní àbúrò màdàmú ni bó sì jẹ́ pé ẹ̀gbọ́n màdàmú ni ẹ̀yin lẹ́jọ́ mọ̀ láàrin ara yín mo ti sọ àwọn méjèèjì yìí wọlé kó tó di pé mo wá wá bí kí n wá mọ sọ̀wọ́ náà iṣẹ́ tèmi lèmi ń ṣe ibi tíṣẹ́ mi bá sì ti bá mi ni bó jẹ́ nú òrùn ní tí mò ń gbowó lé lórí tèmi. ṣé o wá rí kó o tó kó orí burúkú tiẹ̀ bá mi nínú ilé yìí màá yà yẹra fún ẹni tó o bá kórí burúkú ẹ kó kó kúrò kó kó kúrò sàkání mi kó lọ máa ṣọ́ géètì tán ni kó máa ṣọ́ màá pè màdàmú sí ẹ̀ ń sìn ìjà bọ́ lẹ́nu ẹ̀ tán yányán ni. kémi ìkórí burúkú àbórí ẹ ti dàrú ni sọpọlọ ẹ lọ ni ó ń ṣiṣẹ́ tiẹ̀ mò ń ṣe tèmi kí ni tí iṣẹ́ ìwádìí papọ̀ máa fọṣọ tó ń fọ jẹ́mi dúró tèmi iṣẹ́ owó tèmi ń gbà ó lè mí ṣe. kò tó bá ní tó fẹ́ ṣe abẹ́tà kó lọ fọ mọ́tò tí madam fẹ́ gbé jáde nírọ̀lẹ́ kó kórí burúkú ẹ̀ kó kúrò ń bíbáyìí. ó dáa o bóyá àwọn ló wá bá mi fọ mọ́tò lánàá ni ló fi dológun lọ fọ mọ́tò lọ fọ mọ́tò lọ fọ mọ́tò lọ fọ tó o bá ń fọ mọ́tò lánàá ni fọ́ṣọ́ tiẹ̀ iṣẹ́ tèmi lèmi náà ń sẹ́ńbì. ọkọ̀ mọ́tò tí madam fẹ́ gbé jáde nírọ̀lẹ́ èmi kúrò pé níwọ̀n bá kí iṣẹ́ owó tí mò ń gbà ní bó sì ní àwọn sọ ọmọ ọ̀pọ̀ ti ẹni wàhálà ti ẹ ọmọ ọlọ́run sọ ọmọ ọlọ́run sọ ọmọ ọlọ́run. tó bá máa jọ ṣàgálà jọ ṣàgálà tó bá máa jọ ṣòkòlò jọ ṣòkòlò èwo ni ṣàgálà tó ṣòkòlò tó bá máa já kú sòlóso slay mama no be big deal àmọ̀ yẹn afẹ́fẹ́ ti fẹ́ àti rí díẹ̀díẹ̀ kúrọ̀ níyì ọmọ ẹ̀tẹ́ ló ń wá òtítọ́ kòrò sàn jùlọ lọ sílé màmá no be big deal àmọ́ yẹn. báwo dẹ̀ ni gist ló fẹ́ jù ọ̀rẹ́ mi bébí mi bọ̀ láti wá yes my baby is coming in three days time ṣorí mo fẹ́ kó jẹ́ pé mi àti ẹ̀ làwọn jọ gbé ní airport torí kò ní dá kí n dá lọ and again ló fẹ́ kó mí ìtọ̀kan mi <laughs> yes ooo wọ́n fẹ́ kó mí ìtẹ̀ wọ́n èmi gan ti wà yíká láti rí wọn ṣé n tí ò ti dètò tí ń ròyìn wọn fún mi ah ọ̀rẹ́ mi bó ṣe sọ fún mi gan-an mi ti dùn má tẹ̀lé ẹ o wọn pé nǹkan bẹ́ẹ̀ ni mo máa ń like n follow ṣá. nǹkan ò lè wait ah, láti meet ah, ẹ. ẹ jẹ́ kó máa sọ fún mi pé wọ́n ṣe this wọ́n ṣe that kò sí kò tán ṣe fún ẹ tán wọ́n wá fẹ́ dé ṣé wọn nìkan ló fẹ́ jẹun nǹkan tán bá gbé bọ̀ ni. àmì ìdílé ah, dájẹ́ tó bá ń gbọ́ ó lè dájẹ́. wọn á kó wọn á kó wọn á gbé báàgì bọ̀ wọn á gbé pọ́ọ̀sì bọ̀ wọn á mú gbogbo bàtà wọn á kó bọ̀ fún gbà wọn ṣù yẹn wò èmi gan eh, wọn báwo lè ṣe mọ̀ máa mú pọ̀sán. wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe ní mo bọ̀ fún ẹ. mo ti sọ fún pé kó bá mi mú àwọn oríṣiríṣi nǹkan tó pọ̀ wá. o wristwatch tó tó fi hàn mí lórí fóònù ẹ̀jọ̀ sí yẹn hmm. ah, tètè sọ fún wọn báyìí o kó jẹ́ méjì ni <laughs> sọ pé màá fi ẹnìkan náà ni. Ah. ọ̀rẹ́ mi wá wọ̀ rí i. ẹ wo ẹnjìníà kò lè possible tí o bá ń ṣe pé nǹkan tí mo fẹ́ wá bá yín sọ wá very important mi ò ní kúrò lọ́fíìsì kí n máa bọ̀ wá bá yín bí náà. ẹ wò ó ó ní nǹkan tí mo fẹ́ bá yín sọ. kí ni tó fẹ́ bá mi sọ kí ló lè tó yẹn. láti last month ni mo ti notice pé mi ò rí period mi like mo ti lóyún. oyún burúkú wo ni ibo ló ti máa róyún ah, look ó yẹ kó yẹ ọ pé mo níyàwó mi ò dẹ̀ fẹ́ nǹkan tó máa ba ilé mi jẹ́ ah, look má gbé yẹn wá o má gbé yẹn wá mi ní láìkẹ́ o. ẹjọ kí ni gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí gbogbo tèmi àti ìjọ wa pọ̀ ẹ ṣe sọ fún mi pé a ní agreement láti láti láti lóyún gbà yẹn ẹ wo mo ti lóyún ẹ dẹ̀ mọ̀ pé mi ò ń ṣọmọdé mọ́ mo fẹ́ bímọ mo dẹ̀ fẹ́ adé orí. ṣebí adé ló ń wá sí um. wà á rí adé sórí tó bá ti dọ́dọ̀ àwọn ní tíátà wà fún ẹ ládé sórí nípa ti ọkọ àbí oyún àti ọmọ mi ò rò pé mo ní interest nínú ẹ but dúró náà kápẹ́ mi ò gbé ẹ kúrò ní ibẹ̀ yẹn bí wàá ṣe máa jábọ́ lójú àwọn ọ̀rẹ́ mi nìyẹn wàá kọ́ máa sọ gbogbo ilé ọmọ tó ṣẹlẹ̀ jẹ́ kí n lọ discharge wọn I'll come back to you I'll lè sọ gbogbo bá ṣe jẹ́. irú ìgbà wo nìyẹn bẹ̀rẹ̀ sí ẹ nígbà kó bá mi ṣiṣẹ́ tí ó ti ní ẹ lára àbí nú ó ti pọ̀jù fún ẹ and i'm very sure pé nígbà tí mi ò sí nílé ìranù ló máa ṣe káàkiri kó má lọ́mọ rojọ́ sí òkun ọmọ alámọ́dá sí nǹkan tí òkun ẹni. rárá o madam. àwọn nǹkan tí èkó ṣe ṣoṣé ni náà ṣoṣo fẹ́ pa mí ni. ó dẹ̀ ní sùúrù ah, ah. ní sùúrù náà. o gbọ́dọ̀ no no no excuse me please jọ́ torí ọlọ́run mi ò tí dá mi ò dá sí ẹ má má bí ẹnu ẹ sọ̀rọ̀ tó wà lẹ́yìn kó kàn ẹ́ tó bá kàn ẹ́ máa pè é kò sí kàn ẹ́ ṣùgbọ́n jọ tó di ọlọ́run and again let me tell you something sórí iṣẹ́ ẹ̀ ó ti tán nínú ilé ilé ni. gbogbo wẹrẹ ẹrùwẹ tó ẹrù òsì tó kọ́ ẹ kó lọ ìwọ máa lọ. máa lọ tiẹ̀ dìde wow kó máa lọ nítorí ṣé ìwọ fúnra ẹ wà òkè ṣáà bọ́ọ̀lù ṣe máa sọ pé kọ́mọ kọ́mọ kọ́mọ máa lọ. wọ́n máa lọ dípò tí dé máa lọ. kí ẹ̀dá kúkúrò nítorí má tún máa sọ̀rọ̀ káká máa sọ bàtà fún wèrè àgbélé àgbélé ìgbò kí ló dé kí ló dé. ọ̀nà bí ti máa wò kí ló ṣe é ṣé nítorí wọn ló ń san sálárì fún ló wàá tó gbogbo àlẹ́ wa pọ̀ tó bá ìrọ̀lẹ́ ti pọ̀ náà. o oh, fine mo tẹ̀ ti rí ìwọ náà ti máa ríra ẹ òun ríra ẹ bí bẹ̀ sí àbí ẹ̀yà ìwọ gan kó bàtà ẹ kó bàgẹ̀ kó jáde síta kúrò fún nínú ilé mi fún mi. kí ọ̀rọ̀ tá à ń sọ ìdílé ìlọ ni. jáde síta kúrò nínú ilé fún mi. kí n dìde. dìde. kí n máa lọ. Uh, madam. Uh, excuse me um, um, kí ló kọ́ ẹ kí ló ń dá sí ọ̀rọ̀ tí o kàn fún náà kí ló ń dá sí ọ̀rọ̀ tí o kàn fún náà o dẹ̀ ń dá sí òun gbẹ́nu sọ̀rọ̀ tí o kàn. kí n máa lọ́nu ilé ẹ̀ ókè. ṣé o ti gbọ́ máa rìn kiri àdúgbò máa rìn kiri ilé ibi pé kí ni. ọ̀nkú ẹ̀yin má wọrí ntì mi ọ̀rọ̀ ti yé mi kí ni ètò ti bẹ̀rẹ̀ nìyẹn a máa ṣètò ẹ̀ ẹ wò bó ṣe máa ń hùwà nìyẹn. ẹ ló jọ ní lẹ́dí náà wẹ̀ sí bọ́ wọ́n wá ìtòṣe fún lẹ́dí ní chance láti ṣe máa wẹ́ sàn nínú lẹ́mẹ̀ẹ́. madam ẹgbẹ́ má dùn. ṣó ojú ṣe ṣe lọ. so tí èèyàn bá ń ṣe nǹkan tí ò dáa tó dẹ̀ ń sọ fún èèyàn tí ìwà fi nǹkan tí èèyàn ṣetán sọ fún èèyàn pé kò kò nẹ́sẹ̀sẹ̀rẹ̀ ọkùnso ẹni bẹ́ẹ̀ o mú ọmọ ọ̀dọ̀ o mú yẹn bú o mú olù àti ẹ̀gbọ́n yẹn ọ̀rẹ́ ẹ̀ tó ń tọ́ láti correct ẹ̀ o mú yẹn náà o gbé àrùn lójú ọ̀rẹ́ ẹ̀ ń bí ni mo ti ń sọ fún ọ pé ẹ̀kọ́ rẹ̀ ní sùúrù o sùn mí ọ̀. Hmm? Now tell me. Tí wàá wú ẹ̀ sí wàá kó fẹ́ kàn fèsì mi, wàá me, bù mí, tẹ́wọ́n lé àbí kò wá nǹkan kọ̀ọ̀kan tó lámú lórí jẹ. everything tí mo ṣe it's all because of you. I mean, it's all because of us sori tí mi ò bá pariwo mọ́rẹ́ mi bẹ́ẹ̀ kí n bínú mi kó tiẹ̀ lè jáde kó fún wa láyè for the meantime ó máa máa wà ní ó máa máa rojọ́ ní so mo feel pé i need space i need time reason to my act bẹ́ẹ̀ nìyẹn pé kí n tiẹ̀ fi lé òun lọ at least ó máa fi mí lẹ̀ for the meantime. ọmọ ọ̀dọ̀ náà ń kọ́. tọmọdọ̀yẹ náà á tì ní gbogbo ẹ̀ and trust me mi ì lè bá wúlò wà ní ẹ̀kọ́ bọ́sẹ̀ tí mi ò kí ń ṣe wèrè ìwọ náà gbogbo nǹkan tí mo ṣe yẹn tí màá kọ́ dédé ìwọ náà yẹ kó ti yẹ báyìí nà mí ìdí bá ṣe àtì ni ṣe ti ń rẹ̀ mí láti inú pẹ̀lú gbogbo ara ẹni sorry ìwọ kò máa bí slay, slay, mama. Slay, slay, slay, slay. Ó máa ti rẹ́rì mi, ṣé fipò ń fẹ́ jẹun sí? Ah, kí ló dé? I just feel like it. Ṣé torí nǹkan tẹ̀ ń wò lórí Instagram lè máa fi ní ẹ̀ eh, jẹun? Kí ló dé? No, no. Láti fẹ́ ní ìdàgbàsọ̀ lábẹ́ nǹkan kan. I'm all right, Sean. Yeah. Mm. Yeah, sorry about that. Sure. Um, èmi kàn wò pé yà mọ́ wò pé mo máa lọ sọ́dọ̀ ọ̀nkú mi lọ́la so mo ní kí n jẹ́ kẹ́ mọ̀. ṣọ́ọ̀kù àti iye máa ń tàn yín. àti kékeré ní ti aplan eh. eh, ah. ara mi nìyẹn sọ àlejò lọ́lọ́ àdẹ malé mi tàn. no no no a lè jọ lọ ah, kí ló dé <laughs> ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tí má ti débẹ̀ lọ́la màá ṣàlàyé fún wọn pé ọkọ mi o ọkọ àfẹ́sọ́nà mi àmì tẹ máa sọ pé fẹ́ mọ̀ òun náà tí lóun fẹ́ wá mọ yẹn sí so ọ máa fọ ẹ́ déètì ni and again before kó tó lọ ó máa ní láti plan rẹ wàá ti prepare dáadáa because ó máa ń béèrè question gan lọ́wọ́ yìí o. ok tó bá sọ bẹ́ẹ̀ lọ sí pé pé wọ́n ní jẹ́ ọ̀kan tó máa máa lọ wà ní guest relationship wà lẹ́kọ̀ọ́ máa jẹ́ àwọn kan tó kàn máa fún ẹ unnecessary problem àbí kan máa hmm. intrude ọ̀nà rẹ̀. èèyàn dáadáa ni wọ́n o hmm. so pé wọ́n jẹ́ pé wọ́n máa ń béèrè question mi pé bóyá intruder ni wọ́n àbí nǹkan kan àwọn èèyàn tó máa like ni wọ́n he's a nice man. ṣọba ṣọba. kí lẹ wá ń wò. nothing mo ṣàkàn mo kàn wọ́n update náà ní ọ̀la. mo crush ni. mo crush ni. <laughs> Ah, mo ò tẹ mọ nǹkan mo rò ní most times máa ń gbé pọ́n máa ń ní àwọn èèyàn kan wá ń dé sọ́bẹ̀ yẹn lórí ilẹ̀ pé ọmọ onílẹ̀ ẹ máa san owó igbá kan sanwó nǹkan kan máa rò bóyá kò lẹ́bàá ṣẹlẹ̀ sí mi but from what on ground I think um, máa láti lọ rí ọ̀rẹ́ mi tó wà ní barracks yẹn at least tó bá lè fún wa ní bí ẹbí àwọn sójà mélòó kan mọ̀ pé táwọn yẹn bá wà around anybody ní mẹ́sàn pẹ̀lú wa. so o friend láti jọ́ yìí ò dẹ̀ sọ fún mi mi ò sọ fún yín pé mo lọ́ra ètò jẹ́ sójà. o sọ fún mi náà. ògbọ́n payà ó sọjà rẹ. ẹ ah, kò sí wàhálà ń gbà yín àjọ máa lọ ok anyways àárín lè jọ lọ ṣùgbọ́n pé irú nǹkan bẹ́ẹ̀ um, ó máa ń wà ó máa ń rí bákan fọlọ sọ̀rọ̀ nǹkan tó wà very very sensitive kò ní ìjà kí n ṣe máa mú ẹni for the first time pé ìyàwó mi. Yeah, so, What a perfect couple. That's good. Mm. Uh, sorry, young man, for the interruption. Oh, no, no, no problem. <laughs> Engineer, kí ló dé tẹ́ pè mí pẹ́ ń bọ̀? Ó dáa, nǹkan tẹ fẹ́ wá rí yẹn worry, lẹ̀ ti wá rí. So ọkọ mi in ìyẹn túmọ̀ sí to mi me a mọ́. Frankly, I'm giving you just two weeks. mommy. Now, just two weeks to pack your gbogbo ìdọ̀tí tó kún sínú ilé kò fi kó wọn jáde kúrò lé mi. Hmm? Ó dàbí pé ọpọlọ yín ti lọ because tọpọlọ yín ò bá lọ ni òṣì ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ni máa sọ. Ẹ ní sùúrù. Ṣé orúkọ yín ló wà lórí receipt àfi gbalẹ̀ yìí ni? Àbí ó ní nǹkan tẹ rà nínú ilé ìtẹ́ fi orúkọ yín sí? Alright, that is good. Ọpọlọ tèmi lọ́sìn. Gbogbo ìgbà tí mo ra àwọn property yẹn, ọpọlọ yẹn ò rọ̀ọ̀sì tó well by the time you get back to your brother's house gbogbo àwọn your ọpọlọ wọn ti rusty. then you tell them this. ṣé orí ìdí ìdá sọ fún ẹ ni pé. kọkùnrin tàtọ̀rìn kóbìnrin tàtọ̀rìn ẹnìkan máa lómi lẹ́sẹ̀ jura wọn lọ. èyí náà lè máa mẹ́ni tó máa lómi lẹ́yìn ẹ̀sẹ̀ jura wọn lọ. we shall see. ẹ sọ we shall see tó ń tẹ́ tún jókòó ẹ̀ dẹ̀ dìde ẹ kẹ́kẹ́ all right láàrin me àti ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ìjà fa babban wancan kuyi ṣùgbọ́n kò ló wà ní fún ẹ. èmi dẹ̀ dé síbi mo dẹ̀ ń sún bí mo dẹ̀ ń jí mo dẹ̀ ń sún ẹ̀rọ òde bá ẹ̀ òde bẹ̀rù orí ẹ̀ òde bẹ̀rù ẹlẹ́dàá mi. ọkùnrin kọ́ ni wọ́n àgbàyà ni wọ́n. àgbàyà ni wọ́n mo dẹ̀ gbalẹ̀ fún ẹ mo dẹ̀ ń gbé bẹ́ẹ̀ mo dẹ̀ gbọ́kànlélọ́wọ́ bẹ́ẹ̀ bẹ̀rù Ọlọ́run. wọ́n bá lé mi níbi kan ibì kan là ń kọrí sí o wọ́n lé mi ní nàìjíríà màkúkú kálá dúró sí Washington gbẹ̀sẹ̀ kò sí irú orin tí mi ò lè kọ bí mo ṣe wà yìí. ayé òun ò pẹ́ yẹ̀yàn lẹ́nu iṣẹ́ tí madam jáde ó sáré sọ́ra rẹ̀ dènà pàtàkì sórí àga madam àfigbá ah, màdá padà pẹ́ran mẹ́rò láti sábó. Ah. orí rẹ burú ṣá àga wà nílẹ̀ báyìí èmi ò jókòó lẹ́lẹ̀ ṣé wọ́n lé mi ò lẹ́lẹ́dàá tèmi ni àbá ńlẹ́ sọ fún ẹ pé mi ò tó sì kú ni ṣáà wá kò ń ṣe tẹ́mi fẹ́ rí ọ fún nù. àdàdà gan ti wá ń ṣẹlẹ̀ nínú ilé gan èmi gbẹ́sẹ̀ sórí tébù ìwọ náà tún gbé ẹsẹ̀ títí ẹ náà ó gbé sórí tébù. ó sì dé òsẹ́nu bọ̀ọ̀lì nísìnyí ní rádaràda àǹtí rẹ kan ọ̀gá rẹ kan kẹ́ran mérò. bọ́ọ̀ ni wọ́n ṣe jó ń gbà ọmọdé bì. ṣé o mọ̀ pé mi mo ní gbogbo àyè yìí ni. ní tèmi tiẹ̀ fẹ́ bí ọkọ ni gbogbo nǹkan tó ń sọ yìí. ọ̀nkú tó wà ní inú ilé bóò ló yin ọ̀nkú yẹn ṣe jẹ́ sí màdàmú sábúrò wọn ni àbẹ́gbọ̀n wọn. dúró ná èmi tó ń béèrè ìbéèrè ṣe wá jẹ́ ṣé bó lọ́rọ̀ gbogbo wa ni madam tó bá ṣe ń jáde ìwọ ló máa ń ṣí fún wọn tó bá ń wọlé náà ìwọ ló ń tú wọn lẹ̀ ìwọ ló ń ṣí wọn lẹ̀ wò ó kọjú mọ́ṣẹ́ tó wá gbà mí. òfò ọpọlọ rẹ dorí kodò ṣé ìwà béèrè irú ọ̀rọ̀ tàbàǹtàbàǹtà ṣé ń béèrè ẹ̀ lọ́wọ́ màdàmú ni. Hmm. kó sàwọn lọ jẹ́ pé nǹkan tẹ́mi ń rò ó ní nǹkan tí ń ṣẹlẹ̀ tó bá fi lè jẹ́ nǹkan tí mò ń rò ní nǹkan tí ń ṣẹlẹ̀ nǹkan ọ̀kan. abẹ́ẹ̀ máa gbọ́ pòòlù kí ni nǹkan tó ń rò tí o gbọ́dọ̀ ṣẹlẹ̀. kófó ihun tí mò ń rò ni pé kó mọ́ lọ jẹ́ pé ọ̀nkún tó wà ní ilé ọkọ màdàmú ni tó bá sì fi lè lọ jẹ́ pé ọ̀nkún tá à ń sọ yìí ọkọ màdàmú ni jíjẹ tánu torí ibi tá a ti ń ṣiṣẹ́ yìí ẹnjìníà ló ń sanwó rẹ̀ tó bá sì fi lé wa àwọn ò níbi kankan à ń bá ti wa lọ́nu ìjẹ́ tán nìyẹn gbogbo owó àjọ ìyá àbejì tó gbàjọ àṣírí ẹ̀ tú lẹ̀sẹ̀ bá dé abẹ́ẹ̀ máa gbọ́ pònú akájọ rà fún ẹran ṣẹ́nu tèmi nìjẹ́ ò ti bọ́ ní abẹ́nu tiẹ̀ àlọ́ pònú tí ẹ̀ dúró náà ó rò bóyá mi ò kí ń rí ẹ gbogbo ṣe máa ń lọ́bì tó máa ń gbowó lọ́wọ́ àlejò ọ̀gá òun tí madam bá gbọ́ tiẹ̀ ta tán ó lọ tán nù. orí rẹ burú wèrè ṣébí wọn náà ti gbàjọ o sì ti ìdáwọ́ ọjọ́ padà. ìwọ tí ayé rẹ ò fògo fọlọ táyé rẹ ń pòsì orí ẹ dàrú ó mọ̀ bóyá ẹnu ọwọ́ tèmi nìkan ti jẹ́ ti bọ́ ni o bóyá èmi nìkan lè bí o ìwọ jẹ́ tẹ́ ọ bá náà síwájú ọ̀tá ni ọ̀tá yìí ẹ̀dùn sá málámálá tó fura. ẹ ń jáde ni. orí pẹ̀lú kí n jáde tẹ́lẹ̀ ló jẹ́ kí n máa béèrè lọ́wọ́ yìí. ti ṣẹlẹ̀ báyìí ó ti change. mo ń fọkàn balẹ̀ ṣe bọ́ ọ̀rẹ́ mi ni má bá sọ̀rọ̀ ṣùgbọ́n owó ṣe àfarabalẹ̀ wọn. ojú ẹ bá mi bá sọ̀rọ̀ ojú ọlọ́run bá bẹ̀ ní ojú ojú bá mi bá sọ̀rọ̀. kò sí problem kò sí problem ẹ máa rẹ ẹ kò sí sí. ọ̀rọ̀ kéré mi nà. afa. ẹ dábàá dáadáa. adéṣọ́ ṣé wàá jókòó náà jẹ́ ká sáré rà rí. jókòó fún kí ni ah, time ti lọ bí táwọn lọ òun náà ó yẹ kó yẹ náà. ṣé o ò tiẹ̀ wọ́n sọ fún mi pé fẹ́ jáde. mi gbọ́ ta ni ẹ sọ fún ẹ pé mo ṣe kìnnà ṣọ́ ara ẹ̀ ṣọ́ ara gidi o ọ̀rọ̀ já lọ ah, lọ́rọ̀. alọ́rọ̀ kan kékeré ah, adésínà. mo ṣe náà eh, ọ̀rẹ́ mi láìkẹ́ o ṣó lọ ní àbẹ̀wò ní kíni. tó bá máa jọ ṣàkàlà tó bá máa jọ ṣòkòlò jọ ṣòkòlò èwo ni ṣàkàlà tó ṣòkòlò tó bá máa jáṣẹ́wó kú ṣòlóṣo slay mama no be big deal àmọ́ yẹn. afẹ́fẹ́ ti fẹ́ àti rí díẹ̀ kúrọ̀ níyì ọmọ ẹ̀tẹ́ ló ń wá òtítọ́ kòrò ó sàn jùlọ lọ slay mama no be big deal àmọ́ yẹn. slay slay by by sunday mo fẹ́ move sílẹ̀ yìí you understand uh, though tẹ́lẹ̀ mi mo ní mi ò tí fẹ́ rush but right now ìwọ kan wá mi parí yàrá kan àti sẹ́rù mi i'll be fine. àfẹ́sọ́nà ló pè é náà àfẹ́sọ́nà ni mi ò dẹ̀ mọ̀ pé ọkọ lè jẹ́ pé ká sáyà máa rush bẹ̀yẹn ṣé bó wà ókè pẹ̀lú ibi tó wà ẹ́. mo ti sọ pé mi ò fẹ́ gbé pẹ̀lú ọmọ yẹn mọ́sẹ̀ ṣé ọmọ tí ọkùnrin kan gbalé fún tí èmi dẹ̀ ń gbé lọ́dọ̀ ẹ̀ ń bẹ̀ tí mo dé sọ́dọ̀ ẹ̀ tó dẹ̀ rí pé ẹni tó gbalé fún un wá ó dẹ̀ rọ́bìṣà lójú mi tell me irú ọmọ bẹ́ẹ̀ tí yóò bá ṣe nǹkan fún lọ́jọ́ ọ̀la ó lè padà rọ́bìṣì mi náà. kò lè rí bẹ́ẹ̀ ìwọ má rò bẹ́ẹ̀ yẹ. ó dẹ̀ mọ kọ́tọ́mọ ẹ lè dánwò ó mọ̀ pé máà tó sọ fún pé ọ̀nkùn olùgbalẹ̀ fún yẹn pé hmm. kò ń ṣọ́nkùlẹ̀ ó lè sọ fún mi. ẹ past ẹ̀ gbogbo ẹ̀ mọ̀ mọ̀ pé ó kàn rí bẹ́ẹ̀ lẹ́yìn ìrìnbọ̀ kò lè padà sí past náà ìfẹ́ yín wàá rò. now nígbà tí past ẹ̀ wá ń padà wọnú present ẹ̀ nǹkan tó ń affect present ẹ̀ how sure are you pé past yẹn ò ní padà wá ní future láti wá affect ẹ̀ ni. ah Adesina wo ṣòrí bẹ́ẹ̀ mi ṣe wà ikọ̀ tí mo mi fẹ́ dá sáàrin yẹn ni mi fẹ́ jẹ́ intruder torí wọn pé téèyàn bá dá sáàrin yẹn olófẹ́ méjì báyìí <laughs> èmi ò fẹ́ ọkọ̀ wà láàyò ṣòrí past is past mo láti gbàgbé ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ move on wọn pé gbogbo àyẹ̀ ti kúrò lára ẹ̀ so tó tẹ́mi rò nìyẹn o nǹkan tẹ́mi máa ṣẹlẹ̀. ṣorí ká ní mi ò mú ẹ dáadáa tí mi ò mú ríyàn tó jẹ ni eh, eh, eh. mo lè ní bóyá ẹjọ plan fún mi gan ni. àdé ṣìnà. but mo mọ ẹ mo mọ nǹkan tó lè ṣe but anyways um, ìyẹn by the way what i'm saying is this ilé yìí hmm. tẹ́lẹ̀ mo ní mi ò rush but right now mo fẹ́ move in in the next one week by sunday i want to move in bá mi parí yàrá kan àti tẹ̀rù i'll be fine. mi ò fẹ́ lọ wẹ́sẹ̀ wọ́n lọ tẹ̀ ẹ́ ni o wọ́n yà sí kò bẹ́ẹ̀ àwọn olè ṣé mo lè gbẹ lómi kó wá parí ẹ̀ má wọrí má ṣe jẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn kò sí wàhálà. ṣé ká ṣe pàmò. I was in Telemosin on Monday by Sunday. Pẹ̀lú tọ́jà gbogbo ẹ̀ la máa ṣe. bí mo ṣe ń wọ yìí ojú rẹ bó ṣe rí yìí ò tẹ́ mi lọ́rùn o ó sì gbé kínní ìsọkàn ó gbé sọ́kàn ó ó ti yọ ẹ báyìí má gbé sọ́kàn mi jẹ́ kó gbé sọ́kàn rárá fẹ́ kó fọkàn ẹ balẹ̀. àti ẹ̀ kí n má gbé sọ́kàn ni bó ti bí mi ò ṣe ní gbé sọ́kàn kò tiẹ̀ fojú sílẹ̀ fún mi mọ́nu lé tí bá ń sọ nǹkan mi ìbá nǹkan mi ló máa sọ ẹ jọ mú mi ìbá mi bá sọ̀rọ̀. fi ọkàn ẹ balẹ̀ o kó o fi ọkàn ẹ balẹ̀ ṣé o ti gbọ́ mi báyìí ṣọlá èèyàn ọmọ ọ̀sìn ẹ̀yin lẹ̀ ń kà á kún un ẹ̀ wọ́n já ń sọ fún ẹ àwọn ọkùnrin wọn yàtọ̀ síra wọn o àti àgbà wọn ni àtọmọdé wọn ni bákan náà ni ronú wọn sórí tí rònú tí ẹ̀yin méjèèjì bá rò tí ò bá ti papọ̀ yóò mọ kanra ni ìgbà míì ó lè jẹ́ pé kò sówó lọ́wọ́ rẹ̀ ó lè jẹ́ pé bóyá gbaṣẹ́ kan tí ò tí ì bọ́ sí ngbé bá jẹ wà ní ilé ọkàn rẹ̀ ó ti lọ Amẹ́ríkà bó sì rò pé ń bínú wọ́n fọkàn balẹ̀ o ẹ̀yìn rẹ ni mo wà bíi ké kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. ó máa ń kanra ó máa ń kanra gan ni o. kó yá fi ọkàn rẹ balẹ̀ kó o má gbé sọ́kàn kó o má ronú kankan kò sí yọnu kankan. mo fọ́ lọ́hùn sí ọ láyọ̀ lóde lé kò ní síjà bá kankan lójú ọ̀nà kó o fi ọkàn rẹ balẹ̀ má ronú o ẹ̀yìn rẹ mo wà bíi ké o.

ń tọ́jú mi ọmọ dáadáa ni o. ọ̀dà ìyá wa ikú tó pa aládìẹ kò ní í pe léwúrẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ ní í ṣe pẹ̀lú ìfura ni kí léwúrẹ́ náà kò fura ni àmọ́ tọ́rọ̀ bá ti wá rí báyìí àábì fa ni ẹlẹ́rìí ìpín torí ẹni tí ò sọ ẹ̀sìn òbùdù tí lórí ilé mẹ́rẹ̀ kórí ilé mẹ́rẹ̀ ọmọ bá a ṣe fọ́ ifá ọgbọ́ aráàkú àwìṣẹ́ aládùnmáwìṣẹ́ ọmọ bá ti rí ni kẹ́ ẹgbẹ́ ẹ̀fọ́ bíi kí olódùmarè ìbá eré náà. Hmm. ìyá wa èrè ní fáwíò ìfánikẹ́ fọkànbalẹ̀ lórí ọ̀rọ̀ ọmọkùnrin tẹ́ ẹ dáfá sí Ifá pé ayọ̀ àti ìdùnnú ni ó jà sí fún yín Ifá pé ń ṣe nǹkan lọ́nbi ọ wà lọ́ọ̀ni Ifá pé ó dé tán fi ń bọ̀ wà báyìí tọkàn yóò sì balẹ̀ àmọ́ ìtọ́jọ́ bí rẹ̀ ó ní ẹ mọ́ pé fálékè ẹ mọ́ pé sùlólè ẹ mọ́ wọ̀run yàngì bí ẹni tí ò epo ẹ ń sọ ǹjẹ́ ń gbọ́. ẹ gbìyànjú àti lọ kankan àbí lọ gbìyànjú kankan àbí lọ ṣáájú kan àbí lọ ṣèwádìí kankan ǹjẹ́ ń ọ̀nà ìṣèwò Ifá ló wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tífá sì sọ ni ọ̀rọ̀ tífá bá wí ẹ mọ́ yí padà fọkàn balẹ̀ arábìnrin iná ilé lọ́mọ ewúro ọ̀yà gbẹ̀yìn ilé pàtàkì ìjókòó dédé ayọ̀ àti ìdùnnú ní ọjà sí fọkàn ẹ balẹ̀ ǹjẹ́ ò gbọ́ èyí ní ọjà fún fífa ṣe wínú òṣèwò tó bá ṣe á dé ẹ̀jẹ̀ ìmọ̀ ẹ̀jẹ̀ ní ọ̀kan náà. dá mi lóhùn ètí yìí náà mò ń ṣe èmi kọ́ lè ń ṣe o kí n jẹ́ dá yín dúró. ọ̀nà ẹgbẹ́ mi náà ta orí ẹ bá àwọn orí ẹja orí ẹja ẹ orí ẹjọ́ twenty naira fifty fifty naira lẹ́gbẹ̀ẹ́. ara ìwọ̀n mi láwọn ohun tóbi ẹ̀. èyí tó tóbi mo bá yín mú ó sì fàyè. àní ẹgbẹ́ mi wo orí ẹja ń rí. orí ẹja fifty naira hundred naira lẹ́ja wà mẹ́ta two hundred. oyin sanwó kankan lọ́wọ́ mi mọ́ twenty naira bá ń wá. àwọn ò twenty naira ẹja ló wọ̀n ẹja ló wọ̀n ẹ bá mi rà ó sì fa nǹkan tó dùn tó wà òkè. lórí ọ̀fẹ́ wọ́n ní fún ilé tó ń bẹ̀. ẹ gbé mọ́tà tán ẹ bẹ̀rẹ̀ ẹ bá tọ́lọ́dẹ̀ náírà ẹ wà fún lọ́lẹ̀ náà yòó. èmi ò lè ṣe tí wọ́n ní ìṣe fún ilé mi ò sí lò tí ẹni ṣe máa ṣe o. a ní wọn kàtọ́ lọ́wọ́ wọn láwọn òfin lówó mi bẹ́ẹ̀ ti rajà ẹ̀mọ̀ pẹ́ já wọn ni ó twenty naira tó fi ẹ̀ lóko yìí. ó lè máa fọ́ bẹ́ẹ̀ gbà yín lẹ́yìn ló bá dọ̀ láti rà á. yóò ní ẹsẹ̀ àṣẹ àwọn kú ti láwọn òfin lówó wọn láwọn òfin lówó sí i. Báwo ni orí mi kẹ́kọ̀ọ́? Oyún ayọ̀lẹ́ ti máa jẹ́ ìyàtọ̀. Hmm. Anyways, um, you better do it now. ẹ òkè bẹ́ẹ̀ ni. anyways yorùbá rẹ̀ dúró iná wọ́n á ṣe mọ́tò ọ̀dọ̀ mẹkáníìkì mi ọmọ kò tó pé wọ́n ta ajá mi ìbẹ̀lẹ̀ àkàtà àti ìgbàkan ìgbà yóò bọ̀ bẹ́ẹ̀ náà. ẹ ṣe bọ́ ń lọ pa. bóyá ní kéjì bóyá ní kéjì. Hmm. ìyá aládé owó símẹ́ǹtì márùn-ún mo ló wà. wọ́n kú yọ̀mí ni wọ́n wá kó símẹ́ǹtì márùn-ún wọ́n ní pé àwọn fẹ́ fi ṣiṣẹ́ lórí sáìtì àwọn wọ́n dẹ̀ tí wàá kówó ẹ̀ fún mi padà. ọwọ́ àdìjọ́ kan tó mowó wá. wọ́n láwọn kò wá náà wọ́n sọ fún mi. wọ́n láwọn ó san láàfin rajà míì sórí igbá. ṣé wọ́n láwọn ó san láàjẹ. mo wòye pé kọ́sítọ́mà wa ni ọkùnrin mi ìṣẹ̀ṣẹ̀ wàá bá wa ra sìmẹ́ǹtì mo ṣe kó fún wọn. <laughs> abatẹnijẹ́ ìwọ ọmọ yìí o <laughs> kí n mọ̀ bínú sẹ́wọ̀n bínú ni wọ́n jẹ ni ṣebí kẹ́mi ó lè ba àrùn ọ lọ lèmi ṣe fẹ́ bá bẹ́ẹ̀. ọmọ àràkòrò báyìí lọ wà tíyà rẹ ti gbé ọ sọ́ọ̀lẹ̀ tó ti lọ tó ń gbá fàájì kiri kẹ́mi wá wò ó pé kọ́ ọmọ rárẹ̀ kọ́ ọmọ dẹ̀ ni ìyá tí mo wá fẹ́ bàbá rẹ̀ tí mo wá mójú tó ọ ní tá a fi wá mọ̀ fi panu mẹ́rin dé ká mọ̀ yà alárìn kiri àdúgbò yọ̀mí kọ̀ yóò láti yí pọ̀dọ̀ ọ̀bá kó fún ẹ́ tọ́rọ́dún tí mo fẹ́ dì tí n bá fi yá tọ́wọ́ mi ọ̀tẹ̀ lọ gbó lébìrà ni à ń ṣe lọ́ọ̀kan níbẹ̀ lọ́ọ̀bà mórí lé mi kọ́ lọ́ọ́ ń wá owó mi wá ojú tí mo dì í tí n bá yá kó tó mówó mi débi. ọmọ bìnrin ọmọ bìnrin ṣé má bínú ní jẹ. ọlọ́run máa kó wá kí n dúró sí ṣọ́ọ̀bù mi. ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ kí n pa gbogbo orí rẹ papọ̀ mọ́ra wọn. o ti lo àbò dúró bá lọ bá lọ. wo bó o ti ń lọ tó o bá gbọ́ owó mi wá má jẹ́ rí ọ́nú ilé ìmọ̀ o gbére bá tó rí ọ́n bí kó gbé ọ̀nà mẹ́jọ ni. ìgbésí ìtàn ìgbésí ayé mi sọ lónìí. ọ̀gá ọ̀gá um, fad from nǹkan tí o sọ kalẹ̀ ń sìn kò possible náà kò láǹfààní àti kàwé ju bó ṣe kàwé náà lọ ká ní pé o tiẹ̀ ráǹfààní láti kàwé sí i jẹ́ oṣù ìlúwẹ̀ kà sí. ìwé èmi náà ti fọ̀rọ̀ wélẹ̀. nǹkan tí mò ń sọ ni pé ṣó wù ẹ́ láti kàwé sí i. ẹ jẹ́ àfọ̀rọ̀ wélẹ̀ bí ìgbésí ayé tèmi ṣe máa dáa òun ni mo fẹ́ mójútó. ẹ ah, <laughs> ẹ lọ. ilé bàbá mi. ẹ ẹ dákúrò mi mọ̀ bóyá mo bá mo rẹ́ni kejì. kò sí lè mo ránṣẹ́ wéré. èmi náà tiẹ̀ mọ̀ pé kò kò sí nílé àmọ́. ọ̀rọ̀ a máa tóbi téèyàn fọ̀bẹ̀ mọ́ nítorí ọba fẹ́ wí ni kó o wí kí lọ́ọ́ ẹ̀sẹ̀ béèrè lọ́ọ̀ mi tí tó mọ̀ pé kí ní tì ní ilé dán lóhùn. Mami, ṣe rí látìgbà tí mo ti máa wá Mọ́rẹ́nikejì wá síbi, mo rí i pé ọwọ́ tẹ̀ fi mú mi ọwọ́ ọmọ ni tí inú mi dẹ̀ dùn sí gan ni. Àmọ́ ó ní nǹkan kan tí mo fẹ́ tọrọ lọ́wọ́ yín tó jẹ́ pé tẹ bá dẹ̀ ṣe fún mi inú mi á O fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ mi, o ṣẹ̀ṣẹ̀ wà ń kágò. Ntọ́ bá fẹ́ tọrọ tọrọ, gbogbo taratara mi ni ń yọ̀ǹda rẹ̀ fún ọ. Ṣé rí ó wù mí kémi àti ọ̀rọ̀ ẹni kejì kájọ kájọ kájọ wà kájọ máa ṣe wọléwọ̀de kò ṣe pé kákan yanra wa lọ́rẹ̀ lásán á wù mí kí n fẹ́ láya níṣu lọ́ka kí n kó àwọn èèyàn mi wá kó wá mọ̀ yìí ká wá tọrọ ẹ̀ níṣu lọ́ka kó lè dìyàwó mi. wálé àkàtúntò. nǹkan tí mò sọ ni pé ó wù mí kí n fẹ́.

náà fi kankan ṣe wọ́n. mi ò fi kankan ṣe báwọn báwọn dúró èmi ò fi kankan ṣe wọ́n. kẹsẹ̀ tó lè kẹsẹ̀ tó lè. Every day and every night we be together. Bàbá mi ò rí báyìí. Sí ọmọ ni mo ṣe títí dìṣẹ́. Ìyá ọmọ ni mo jẹ dòní o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ifá wa sọ ń dọ́sí pé bọ́mọ ìyá ọ̀bà yẹn kọ́ ọkọ tó bá fẹ́ fẹ́ agbọ́dọ̀ mú dé àyìn òní mo torí rẹ̀ látòrí ẹ̀ wá ọkọ rẹ̀ tó ń fẹ́ rè o. ọkọ ọ̀rẹ́ ni kéjì ni. bẹ́ẹ̀ ni sà adésínà ni. adésínà mm. ìyá wa ẹ kú ọ̀rọ̀ mọ́ adúpẹ́ lọ́wọ́ fá adúpẹ́ lọ́wọ́ elédùnmarè tó dẹ̀mí wa sí ifádàkùn àkókò lókun. ifá ọgbọ́n dá sí sínú gbọ́n tó gbọ́ wá bá ti rí ni kẹ́ ẹ wí fáwọn. ire. Hmm. ifá ni bí bá ń dunni àyàmọ̀ pé ń dunni ọ̀rọ̀ dunni jẹ́jẹ́ làárọ̀ kẹ́ ẹ ní ifá fúnlá pẹ́tẹ́ tí í àdán adésínà tó níyà. níyà rẹ̀ kọ́ ìyá wa mm-hmm. nígbà tó lóun ti níyà gẹ́gẹ́ bó ṣe sọ ẹ wà gbìyànjú òun àti ìyá rẹ̀ wọ́n jọ dé. gbọ́ngbọ́n bọ́ wọn ní sùn lè mú ìyá rẹ̀ wáyé. ó yẹ kí n lè convince wọn. wọ́n wà ìyá wa ẹ ṣe kò kárí bí ìyá adésínà ò ṣe gẹ́gẹ́ bó ṣe sọ. bí ẹ bá ti wá débi ìjọba tó kù ìfọ́tò wa sọ́nà á mọ̀rìn ìta tó lórí rẹ̀ ó ti rí nù àdúrà wọn gbà. ọmọ wa àsìn wọ́n máa pìrìtẹ́ǹdì ni èmi ò ní níyà kò ní ní bàbá wọ́n máa rí rẹ́ǹtì ìyá gidi ni ẹni kí tọ́jà ìyá rẹ̀ gan òní kò mú wá o. my baby my darling every day and every night we be together love and treat you right mo rẹ́ni kejì mi. ó sì mo dúpẹ́ ogún ìtọ́jú mi o. báwo lọ́ra yín bá. ó ó ti yàtọ̀ dáadáa kí ló wá dé tó fo tó wá rìn lóru báyìí. ẹ ò ṣe rí ọkàn mi ṣàkànfàyàn náà ni pé mi kò mọ̀ ní gbogbo bá ti rò kó rí máa débi lálẹ́ kí kò tẹ́ fojú mi kàn. bẹ́ẹ̀ ni ẹ rí ó sì mo dúpẹ́ o ọlọ́run àánú gbà o báwo lè dẹ̀ ṣe wà tí dókítà discharge yín wà á dẹ̀ ti pè mí lórí fóònù tó fi wá ń gbé wọn gòkadà tó wá ń gbé wọn wá oògùn káàkiri tó ń gbé wọn wọ́ọ̀rùn yẹn kò make sense. ìgbà tí dókítà ti sọ pé ara wọn ti yá pé ká máa gbé wọn lọ sílé wọn kàn kọ àwọn oògùn kọ̀ọ̀kan fún wa náà ni pé tá ti délé ká pé ara ká máa lò fún un níjẹ́ sí ra wọn ti lò fún un. Eh, even at that náà no. Eh, worst case scenario tí màtẹ̀lẹ̀ one time yẹn adé send owó sẹ adé gbé cab irú oògùn yẹn sẹ send ẹ̀sìn mara dani wọn kọ̀kadà káàkiri òun gbé wọn pò yí bí ilé oògùn nǹkan nǹkan táwọn ń ṣe ń Adésínà ó tí mo fẹ́ bá ẹ hmm. a lè sọ níbi jẹ́ ká bọ́ síta ká sọ. ṣe máa fa àwọn nìkan lẹ́nu. àwọn náà lè sùn torí oògùn tí wọ́n lò pé ká lọ sọ́ǹtà. ẹ̀fẹ̀ mi ẹ̀ mo ti gbádùn ẹ̀ lè sọ̀rọ̀ yín ẹ̀ lè sọ́ǹtà oúnjẹ lálùbáríkà. ṣe láwọn aláìní o àmọ́ nǹkan tí mo kàn rí bẹ́ẹ̀ ni pé báwọn pípù yẹn ṣe ń lé mi bọ̀ ìwọlé ni àkọ́kọ́ tí màá kọ́kọ́ rí tó jáde sí wọn pẹ̀lú bọ́dá ni ẹ̀kọ́ náà tí mo rí ẹ̀rù ti bà ẹ̀mí gan nǹkan tí màá kàn rí ni pé o yìnbọn fún kan nínú wọn débi pé ó kú mo kàn rí pé ó gbé mi ó gbé mi ó gbé mi sáré lọ. pé èmi fúnra mi ti láìrú àlá ẹ̀rọ ó kàn jẹ́ pé nínú àlá tèmi la aṣọ ológun ni wá yọ ẹ́ kúrò nínú nínú ewu wá rí pé ọjọ́ tí mo kọ́ pàdé ẹ̀ bí mo ṣe rí ẹ mo kàn pé ah mo ti rójú níbi kan rí ṣùgbọ́n mi ò lè rántí pé ibi báyìí wá rí pé mo ṣàwọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀ létà ni mo ṣe wá rí pé jẹ́ wípé ọlọ́run fi àwa méjèèjì ṣe ángẹ́lì ara wa ni. àmọ́ ọdún náà ṣé àlàtò lálo ṣe lè ló lè sọ fún mi lójú màmí mi rẹ. pẹ̀lú kọ́ndíṣọ́ tí bàbá wa. ẹ lójú kọ́ndíṣọ́. èmi ò lè sọrí ẹni tára ẹ ò yá. ẹ ká tẹ̀ ní bàṣẹ́jọ́kọ̀ ìlú wa gba pé o àárọ̀ àlá mhm. àbá tún mú àlá hmm? tí n rò pé irú àtò láyà tètè mi náà la pé hmm. ó kàn sọ pé bóyá kí ni ti àdìjọ. sáàrí pé ta la wà a ti sọ̀rọ̀ ta fẹ́ sọ́ńtà a lè wọlé lọ. owó ni sáré máa olólùfẹ́ méjì ló ń bá wọn sọ̀rọ̀ màmá sùn lọ́wọ́ mi ló máa ń kọjá ká mọ́. I wanna love you, love and treat you. I wanna love you. open tree to rest. My baby, my darling, every day and every night. Ifá ni kí yín lóko lọ́pọ̀ ọ̀dà ẹ̀rọ ló bẹ̀rẹ̀ ọ̀dẹ̀rẹ̀ sí ẹ̀kú ọ̀rọ̀ ọmọ. Ifá kí yín múre ń tẹ́lú. Ọ̀rọ̀ mìlá ní kí yín mẹsẹ̀ káràbà. Ó ní kí yín dì í. wa ẹ̀mí yín ẹ kú àti lọ àti máa bọ̀ ìdí pàtàkì tí mo fi ní kí Désínà ò mú ìyá rẹ̀ wá ifá tá a dá fún Désínà ìjọ kìnìún àná ifá rẹ̀ ta kókó ó nítumọ̀ ṣùgbọ́n àìwá tú ìtumọ̀ rẹ̀ ìmùsùn ni ó mú ìyá rẹ̀ wá torí tí ọba mú ìyá rẹ̀ débí ọ̀rọ̀ yóò ní lójútùú àṣìlè mọ ibi tá à ń lọ pàápàá jùlọ tí adésínà náà tí ọba débi ni ó bí ìyá ọdún mẹ́ẹ̀ẹ́dógún gan fún ìyá rẹ̀. èyí ti rí ọdún mẹ́ẹ̀ẹ́dógún. ìfàdàyọ̀. ìyá wa. ọ̀rọ̀ yìí inú òkun mo wà báyìí ẹ̀rù ẹ̀ là kó yé mi. ìyá ẹ̀ ìṣẹ́nu òkun ẹni ìmọ̀lẹ́ nìyẹn inú ìmọ̀lẹ́ ṣe gbogbo wa wa torí irun mọ̀lẹ́ ìṣẹ́ni òkùnkùn ife ìṣe ìṣẹ́ni òkùnkùn kálíbà wà ní mọ̀lẹ́ wọn sì wà bí lọ́jọ́ ni àmọ́ mo dúpẹ́ fún ìgbà irun mọ̀lẹ́ àdúpẹ́ fọ́rọ̀ mi làbára àgbọnmìrìgún ká sì dúpọ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onítọ̀nà náà torí ọ̀rọ̀ tó wà lẹ̀ ó yé mọ́rẹ́ni kejì náà. ó yẹ lóòótọ́ ẹ wá lè ṣiṣẹ́ báyìí. ṣé wàá rí i pé tí ọba jẹ́ wípé ọ̀rẹ́ ni kejì ìwà tí ń wú àti gbèsè tí ń gbé ó fi ń dáàbò bo ọkọ rẹ̀ Adésínà torí lódùmarè ti kọ́ wọn papọ̀ látòdì ọ̀hún bí bẹ́ẹ̀ bá kọ́ ni mo fi ní kí ìyá Adésínà náà wà ìfá tá a dá nígbà tó ọmọbìnrin wa ìdí tí ò jẹ́ tú ni torí ìgbésẹ̀ burúkú mẹ́ni ó padà lọ rè máa gbé tí ó sì fi ṣe Adésínà ìjàmbá torí ìdí èyí ẹ ní láti dúpẹ́ púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ lọ́wọ́ ọmọ rẹ ní kejì torí ntẹ́lẹ́dùmarè ti so pọ̀ ìlọ̀rùn àti Désínà tẹ́lẹ̀ kankan ò sì lè rí àwọn pàápàá jùlọ ìyá wa yìí ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà kólódùmarè ọ̀jẹ̀ wọn jẹ́ wọn mọ̀ pẹ́. ẹgbẹ́ mọ̀ tó dúpẹ́ lọ tèmi ẹ̀ ṣe èmi gan bára mi dúpẹ́ mo sì bára mi lọ torí pé tí mo bá ṣe mú tí mo ṣe fún ọmọ yìí sẹ́mi náà lè máa jèrè mo ṣe ń jèrè lónìí ṣe bọ́lá pé mo sọ̀rọ̀ fọmọ ilé mi náà ń jẹ àbẹ́mi náà kọ́ yìí. oore ló pe bá a fẹ́ bá a kọ̀ àwọn méjèèjì lọ́pọ̀ ara wọn ire ńláńlá ni ó sì ti bẹ̀ jáde ìdùnnú ńlá ni ó ti bẹ̀ jáde ayọ̀ ńláńlá ni ó ti bẹ̀ jáde kú bẹ́ẹ̀ làbọ̀ yìí ètí ń mọ yẹrẹ wa ẹ ṣeun o ní ìbùkún ni o gbogbo ìdààmú tí mo ti ń dààmú láti ìjọ ìwà bàmọ́ ti ṣe o ifọ̀ o ṣeun o tó bá ń sọmọ náà. ẹlẹ́rìí akúrẹ́ tí ò sàn dé ah. àdúpẹ́ o ẹ̀ṣẹ̀ lẹ́yìn mọ́ra yín ọpẹ́ fọnfọn lọhùn bàbá funfun lóhùn ọ̀rọ̀ kì í tọlọ́run ẹni ìṣẹ̀dá ọmọ Ọ̀rúnmìlà. ṣé rárábìnrin tẹ̀ ń wò yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o kò tí ì rí nǹkan kan. yé Màjà kí ló ṣẹlẹ̀? Bí ẹni bo kí ló ṣẹlẹ̀? Ṣé rí gbogbo àwọn church members wa pátápátá kò sí ìkọ̀kọ̀ tó dìde ìrànlọ́wọ́? Ṣé rẹ̀ tó bá ti yẹ̀yẹ́ òjíṣẹ́ Ọlọ́run àbí ẹni tó jẹ́ wípé Ọlọ́run ló ràn níṣẹ́ bí ìgbà téèyàn bá ń yẹ̀yẹ́ Ọlọ́run? ẹgbẹ́nu sọ̀hún jáde bíbélì ní kankan àwọn ibi tó bá ti dùn mọ́ ilẹ̀ máa ń kó tùnú báìbù tí wà lábàdé. ṣé gbogbo èèyàn tí mo kó wá sí ìgbà gbogbo ni mo fẹ́ ni. owó ìjọ tá à ń da àwọn là ń dáwọ́ ìjọ yìí o kẹtù mú nú ẹ kẹtù fún wa irọ́ ni ogun ẹni ẹni fún wa nú ẹ olúwa ló máa da. ìwọ Ọlọ́run ṣé owó mi ràn ni irọ́ àbáwá kọ́ bàjẹ́. I'm I've been waiting for yeah. This is the time I've been searching for My baby, my darling Come close, let me feel alright I wanna love you Love and treat you right We'll be together every day and every night. I wanna love you, love and treat you. Right. I wanna love you, love and treat you. Right. My baby, my darling, every day and every night.